tó ń gbọ̀n kí ló ṣẹlẹ̀ olórí burúkú olóṣè apárí oníkíní súnkì kí ló ń dúró ṣe. mo ní kí n wá béèrè lọ́wọ́ yín pé bóyá mo lè máa lọ síbẹ̀ yẹn ni mà. ó ya wèrè ni ó lè dúró lé mi lórí olófò jáde síta kókó rí burúkú kókó sì dànù olórí burúkú onídìgélé mọ̀ ìdí tó yẹ kó ga ẹ̀ ní òun ti ní gbogbo ẹ̀. olófò olóṣì. ẹ ẹ dúró ṣáàrí tó ń ṣe nǹkan oṣù nù yín. rárá mà. pẹ́pẹ́yẹ funfun kọ́. mi ṣe nǹkan oṣù. Hmm. torí àbámọ̀ èèyàn lè máa ṣe mẹ ẹnìkan lè máa ṣe menstruation àbí kẹ́yìn méjèèjì máa ṣe menstruation pọ̀ kẹ́ má lọ fọwọ́ gbáyàn lọ́pọlọ kọ́kọ́ lè yàn má lọ pòórá ẹ má bà nǹkan jẹ́ mọ́ mi lára ó yẹ ìdáhùn ìdáhùn ìdáhùn àwọn ọ̀rẹ́ mi dúró dè mí o. bó ṣe ó ṣe ń gbọ̀n. ṣé ó yà wẹrẹ ni ó fẹ́ fún mi lórí pa ni ó fẹ́ jẹ́ kó rí mi burú ni. mo ní kíni dáadáa kó ba lè lọ́wọ́ ẹ̀yìn. ó máa lè lọ́wọ́ ẹ̀yìn fáwọn ẹbí ẹ̀ olórí burúkú ni ẹ ṣá ayé ẹ̀ máa bàjẹ́ bí mo ṣe ń wẹ̀ yìí o ayé ẹ̀ máa bàjẹ́ ìfá tinú ti bì mí mo ṣe wẹ̀ ó yẹ jáde ah, olórí burúkú kó tún ní ìjà fún mo ṣe bẹ̀ mí ayé ẹ̀ máa bàjẹ́ ni o. ẹ má bínú ma olórí gbogbo olóṣó olóṣì ó ti mọ bó ṣe ń mú mi pẹpẹ fúrúgbẹ ṣáà o. thank you on our behalf ma. ẹ̀yà wèrè ni balùbalù ń tàfẹ́ kọ́ lè mọ̀ pẹ́ lọ sùkú kọ́ lè mọ̀ pẹ́ gbóyìnbó olórí burúkú ṣé orí ìwọ olórí burúkú nìyẹn tó pọ́n yòyòyò tó dàbí tó dàbí epo Gambia gbogbo pupa tó yẹ kí n pupa o ti pupa tán sórí ibi tínú ẹ máa ń bí mi dé inú pupa ẹ tó máa ń bí mi dé wàásù lọ́jọ́ kan wà kàn rí i pé gbogbo pupa ẹ ó disappear ó di dúdú ni olóṣè ẹlẹ́nu gbígbé ó ti lo lipstick àbí inú owó mi kò ní í dáa fún ẹ máa wégèlè lọ olóṣè ẹlẹ́nu gbígbó ṣẹnu pẹlẹbẹ rọra máa wégèlè yẹn o tó bá lè ayé ẹ máa bàjẹ́ lẹ́ni ló máa mọ̀ pé olóṣò lèmi àti ìyá ẹ olóṣò tèmi grade one dẹ̀ ni lórí burúkú owó ẹ̀ ń gbọ́n o torí mo kìlẹ̀ ọ̀fẹ́ tó táwọn gbogbo aládùúgbò bá ń pè mo ń pariwo wọ́n á rò pé bóyá mo tún ti dé o torí ẹ fẹ́ sọ mí dájà dìgbò olúgi o ṣé mi ò ní wà ní àbí mi ò náìsì tó sí yín ó ló pupa yẹn èmi dúdú olórí burúkú kí ló dé tí wò rí chain tù wéèrè mama phd akumọ bí ó gbé dé. ní masters in human relations akumọ bí ó gbé wọn dé ibi náà ló kó gbé yín dé láti náà nítorí burúkú ẹ débí náà ká lè lékì yín máwọn bàbá àlàyé kán lè kẹyìn náà lè ṣoríire kẹ lè jọyàn olórí burúkú kan mi tupetupe lẹ́yìn mi mo dẹ̀ mọ̀ pé òwe kò gambia yìí ni. àbótọ́kì ó wà ń bẹ̀ jọ abutókì jọ bá mi ṣí gate. ọlọ́run má jẹ́ kẹ́ para yín ọlọ́run má jẹ́ kẹ́ para yín. bọ́ ah, ṣí gate jáde gbọ̀ndọ̀ náà tẹ̀lé dẹ̀rẹ̀ rí. ẹ̀yin lẹ́mọ̀ lẹ́mọ̀. Eh, ṣé màdàmù ti. ẹ kúrò jáde. jọ ṣé màdàmù ti bèrè mi ṣá. Ah, èmi ò mọ̀ bí àwọn ti ń bèrè yín o ṣùgbọ́n nǹkan tí mo rí ni wípé ó dàpọ̀ ti fẹ́ jáde o ah, mo dáhùn mo dáhùn mo lọ ra ọṣẹ ni ọṣẹ tí mo fi fọ mọ́tò tí o ti tàn mo lọ ra ọṣẹ ni. ẹ máa bá dáadáa kiri ẹ lọ ra ọṣẹ ni. mo lọ ra ọṣẹ ni mo lọ rọṣẹ́ ní owó. wọ́n ah! ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí. Mr. Alani. Yes, ma. Kí lẹ̀ ń ṣe ń bí? Kí lẹ̀ ń ṣe lè bí ṣé mo ti ní kẹ́ máa wà bí mo ṣe fẹ́ wá dògùn lẹ́yìn? Kí ló dé? Màdàmú yìí ṣe dáhùn nǹkan náà kò kọ́ yín má dàlẹ́ o ẹ wò abẹ́ ni o ẹjọ́ torí ọlọ́run ọlọ́run kò ní gbàjẹ́ lẹ́nu ẹjọ́ ẹ wò nígbà yìí mo wà bí ẹ ti ń kẹ́mi gbogbo rẹ̀ mo mọ̀ ẹ kò dàbí pọ̀ pẹ̀lú ọ̀hún tajá tẹ̀rẹ̀ ìwà níbí ẹjọ́ ẹ ṣàánú mi. ẹ kí ni mo gbọ́ tẹ sọ tajá tẹran so ẹ mọ̀ pé tajá tẹran wà nílé àbí. ìyá wa ẹ má bínú nǹkan tó ń sọ ni pé ẹ̀ ń kẹ́ wọn ẹ̀ ń kẹ́ wọn ẹ̀ dẹ̀ sanwó wọn lásìkò hmm. ẹ má bínú ẹ̀ torí ọlọ́run ọlọ́run ò ní gbàjẹ́ lẹ́nu ẹ̀yin náà torí ìyàwó yín mo ṣe máa gbẹ́bẹ̀ yín o mhm. tẹ bá mọ̀ pé fẹ́ ṣiṣẹ́ padà bí báyìí on one condition ni. madam èsì rẹ gbé kalẹ̀ nǹkan ṣe o gbogbo ẹ bá sọ ẹ pátápátá máa ṣe. Mhm. condition náà ni pé ẹ máa bá mi fọ pátá àti bra mi kọ́sẹ̀tì fún oṣù méjì. mata. bẹ́ẹ̀ ni pátá àti bra tẹ́ ẹ̀ bá gbọ́ kẹ́yìn méjèèjì kẹ́ ẹ gbọ́ dáadáa iṣẹ́ tẹ́ni tajà tẹ̀ ránṣẹ́ nulẹ̀ ẹ̀yin gan ẹ máa pẹ̀lú ẹ̀yin gan ẹ máa ṣe ṣẹ́ ti gbọ́. madam a padà wá. ẹ máa padà wá. ẹ jẹ́ ẹ máa rò. ẹ dìde kẹ kó ṣì. ẹ kó wọlé yín jáde síta. bẹ́ẹ̀ tọ́wọ́ ìyá rẹ̀ pẹ̀lú òbàbà ó yí gbìdì mọ̀ olóṣì gbogbo pátá. àgbọ̀gbọ̀ mo gbọ́. ọ̀gá yín pé kó n bá aláǹgbá mi ṣiṣẹ́ padà àfi kí n máa fọ́ padà. ọmọ wẹ́rẹ̀ ẹ̀sùn àbí ọ̀rọ̀ ìbùkún fún olóṣì ti bàjẹ́ ìwọ tó bá bí ẹ dá àdánwò àti ìyàwó ẹ̀ kò jẹ́ kó wọnú ilé ìpadà mọ́ ẹ̀yin olórí burúkú olóṣì yìí ẹ̀ ń lé ìbọ̀dà wẹ̀rẹ̀ dógó ẹ ti tó fọmọ tó tọ látàrọ. mo ti nu gbogbo ẹ̀tọ́ mo ti fọmọ mílíọ̀nù ló kù. ọmọ ilé ẹ̀fọ́ bàjẹ́ ni o tún parọ́ ní tí mò ń wò pé kò tí mọ̀ yìí olórí burúkú ni ẹ ṣá tó bá bí èdè ní next five minutes kó má ti clean gbogbo mọ́tò yìí tán. àwọn olórí burúkú ẹ ṣàfẹ́ ìbàdí èmi jẹ́ ẹ lẹ̀ ó ṣe gẹrun ni. bẹ́ẹ̀ni. ọmọ kò fìtì ẹ̀ bẹ́ẹ̀. olóòṣì ó máa fi tiẹ̀ ṣe o mọ̀ thank you thank you ma thank you ma. olóòṣì ṣe ni ojú dúró gbọdọ̀ bí iná àlejì tó bá ti bí ẹ̀dá kò má fọ́ mọ́tò ìtọ́ in five minutes. má fọ́ olùkọ́ṣì kápọ́ṣì ó yẹ rí ọ̀dùnmọ̀lù táfà olórí ìwọ epo Gambia wọ́n ti pè mí lórí ọ̀rọ̀ ẹ o wà á travel bóyá bíi next week bọ̀ mi tí mo bóyá Dubai ni àbí Òṣòdì bọ̀ èyíkéyìí tó bá jẹ́ nínú méjèèjì tó bá débẹ̀ gbogbo pàtàgbára ẹ̀ pátápátá ni kò sà kó o ṣeré gidi kó o ṣeré gidi kó o pa owó gidi wálé owó owó owó kó o pa wálé àbí kì í ṣe torí connection náà lè ṣe wà ń bí. bẹ́ẹ̀ni ma ẹ ṣe ma very grateful ma thank you very much. ǹjẹ́ ìmọ̀ very grateful thank you very much ma phd ẹ̀ẹ́dẹ̀ lówó ibi náà lè fàdà gbẹ́tọ̀ ayé yín rọ̀ a fi sùúrù ìwọ lọ bá mi tẹ́ bẹ́ẹ̀dì kó o torí akánjú kúrò nínú yàrá nílẹ̀ kan kó o tẹ́ kó fine kó kó kó wà òkè kó neat ṣùgbọ́n. yes ma. pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ funfun mọ́ lọ bá mi pe dógó wa. ok ma. Mm. Dógó Dógó ọ̀gá ń pè yín. Èmi ni Dógó. So tí wọ́n bá pè mí ní Dógó, wọ́n náà máa pè mí ní Dógó. Ṣé ó yẹ pé sá? Àbí kí ló sọ ọmọ pápá yẹn funfun yìí? Gbígbó mi pé ìyọ́n máa bínú sí yìí o. Ẹ̀ẹ́ wẹnu ẹ̀sùn wẹnu ẹ̀sùn bíi pákí tí ò tú. Ó dàbí iṣu tí ò jiná. Onírànù òṣì. Èmi ló mọ́ lójú. Orí ẹ̀ ti dàrú. Gò díẹ̀ bíi tíṣù tán lókù. Ọ̀gá ń pè ìjà ni. Kò sí wàhálà kì í ṣẹ́jú ẹ̀ kì í ṣẹ́jú ẹ̀ ni mo sọ. wo ọmọ pẹpẹyẹ funfun òsì náà ṣé mo sọ fún pé bẹ́ẹ̀ ni wọn wà pé kò fẹ́ rí mi àwọn wà dàbà ṣe tó yẹlẹ ṣe ń fẹjú ṣèbí báyìí mo fún wọn sí kó tó ní pé kí lọ pè ní wọn ta. èmi fẹjú. Mm-hmm. ẹ wo ẹ wọn ní kẹ gèlè àti pọt kí wàá bá wọn nínú bedroom. you heard me. olóṣì tó ra ní kánpé ẹ wá sí òun ìṣòdà káàdì òkú sápá ó bẹ̀rẹ̀ sí ní rúgà olóṣì olófò fúra dẹ̀ tí nìkan lọ pé wá sí inú ẹ̀ ń dùn ó ní kinní gùn orí ẹ̀ ń wú àbí olórí búmà lólórí orí ẹ̀ ń wú olófò ṣá lọ bọ́ ṣòkòtò ẹ fún mi dogo. Ma. Bó ń lọ? ẹ̀yin lẹ sọ́nsẹ̀ ní ṣàlọ́ bọ́ ṣòkòtò ẹ̀ fún mi. nígbà tí mo wá ní kó lọ bọ́ ṣòkòtò ẹ̀ fún mi ibo ló ń lọ kí lóyún tó lè bọ́ ń bí. mo bóyá lè bí yín nù ni nígbà tí ẹ ti sọ pé ṣàlọ́ bọ́ ṣòkòtò ẹ̀ fún mi ṣàlọ́ ṣàlọ́ bọ́ ṣòkòtò ẹ̀ fún mi. olórí burúkú ẹlẹ́nu gbẹ̀ ò rọrùn ó ti mú gbogbo oúnjẹ mi ó ti jẹ́ tán olóṣì ń ṣe bí ẹni pé òun ò ṣe rí àbí ń ṣe bí ẹni pé tó bá ṣe kò ní dùn mọ́ tó bá dókè tán sìn báyìí a máa gbòyàn jìgìjìgì ní aṣọ rẹ̀ di mario a máa bẹ̀ tí kò dìde kò ní dìde ẹ oníjáàkì lábẹ́ ṣáàdá mi lóhùn o kó wá ṣe nǹkan tó wá ṣe ló ṣì kó lé mi lórí olófò ni ẹ tọ́ba ti gẹ̀ẹ́sí pé ó kí n mọ̀ nǹkan tó kàn lọ́rọ̀ ẹ ẹṣin ni ẹ tọ́ba ti ṣe ní kẹ́sẹ̀ ò ní mọ kínní. àmì náà kó sáré wá ṣe wá fún big mom mo gbogbo jákè á máa jákè yẹn náà ni ìgbà yẹn ni ẹ máa ní dìde dìde kò ní lè dìde. ní ṣe kẹrin ẹyin mo ti rí òkìrì ká ní abí tuntun ó fàìn ṣáà bọ mo rò pé ó ya wèrè kí n bẹ bọ orí ẹ ni tí kinní ò bá fi lè wù mí ṣe mọ́ tó bá fi lè kúrò lára mi ah wo tiẹ̀ ti bọ́ finally nìyẹn tiẹ̀ bàjẹ́ lọ́ra gbọ́n o tó bá tètè kọ́ máa yẹ̀ máa bàjẹ́ o lọ́ra gbọ́n o ó má dẹ̀ pẹ́ jù má fast ju. ṣe bí olórí pípé tó ń kó aṣọ wèrè kúrò lọ́wọ́ wọn. a kú jókòó. ní agbára ọlọ́run gbogbo wa a máa pọ̀ sí ni a ní pẹ́ dín. ni wọn wà ní yọsọnù báyìí ní ẹ̀kan sí i ẹ tún dé ká fi àsìkò yìí kí ẹni yìí láàrin wa Mrs. Akínọlá Ọmọyẹni wípé a pè wọ́n in fact wọ́n tún tètè dé sí àárín wa ẹ bá wa ṣẹ́ wọn ní àtẹ́wọ́. ẹ ṣé o ẹ ṣé gan-an ni mo dúpẹ́ inú mi dùn láti wà láàrin yín lénìí ẹ ṣé gidi gan-an ni. ẹ ṣé gan-an ni màá ẹ pẹ́ fún wa mà ẹ ṣe gọ̀mà. olóríire tó bá wà bí kò fún mi ní àtẹ̀wọ́. ó tún wá pèrè kan tá a tún retí o ẹni bí ẹni èèyàn bí èèyàn ah, ah, èmi personally mi ò lè wait láti rí láàrin wa ìyẹn ṣíf oyè wo tá n fi joyè gan. ibo ló ti jẹ ẹ wá kó joyè kankan o. ẹgbẹ́ rẹ̀ ló ti tó ó ti tó ẹni sùn ló ti tó ó ti tó. ẹ jẹ́ kí n sọ fún yín. anyway àti àti ha sexy mama black and shine ọmọ tí òkun tó ṣẹ́ dànù àárín ọlá juliet ọmọ borí owó wọn. bí wọ́n bí ọmọ wa. excuse me kíta ṣe máa appreciate nǹkan tó yẹ ká pọ́nlé báyìí torí kò yé mi. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ṣé nítorí owó ni àbí torí kí ni la ṣe ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà. ó ti tó ẹni sùúrù fúnra yóò ti tó ẹ ti ẹjọ́ o. in fact tẹ́ bá pọ̀ sínú ibà mi ò ní wá bí mọ́. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ kí ló tà ní ti sàrà báyìí. kí ló tà sí ọmọ ẹsẹ̀ wọn lójú àlejò tá a gbà kúndé náà kò make sense náà kí ló ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé a máa bẹ ètò ìlú ẹ̀ náà bá máa dúró de big mummy kan. mr shawa ẹ jókòó ẹwọ inú rẹ ẹ má wọrẹ ẹ má wọrẹ ẹ jẹ́ ká dúró dè. dè gbórí. lóṣì dógó onídàkì lábẹ́ èèyàn dìdì in fact ó really satisfy me. gan bí mo ṣe wà gbogbo egun mi ló tó I'm so happy inú mi dùn gan sórí fún pé o múnú mi dùn pé o já fún mi dáadáa anything tó bá fẹ́ name it láyé àbí lọ́run máa ṣe fún ẹ anything tó bá fẹ́ ó yà sọ fún mi nígbà <sighs> tó bẹ̀rẹ̀. àǹdí ó lè ti ti mọ̀gàn máa ń wò náà tó dẹ̀ máa ròyìn lójú ni pé mi ò rí lè mọ bí bí mo ṣe débi mi ò rántí ilé nìkan ló máa ń sọ wà lórí mi mi ò rí lè rántí pé ibo ni mo ti ń bọ̀ ibo ni mo dé kí ni mo ti ṣe rí dáadáa mi ò mọ anywhere mi ò gbọ́dọ̀ máa egun tó yìí tí mi ò ní mọ ibìkan kàbí ibìkan ni mo ti wá ẹgbẹ́ ẹsẹ̀ bá lè help me kò lè sẹ́ni tó lè help me ní gbogbo àwọn tó wà. má worry ibi tó sọ̀rọ̀ èdè òye mi kọjá àbí mú nǹkan tó mí bó ṣe débi ló fẹ́ mú àbí ní ẹ̀ yẹ kó mọ̀ sí nǹkan tó special bẹ́ẹ̀ ni. thank you so much thank you. no worry tó bá ti di december thirty first o ò need kó rán mi létí màá rántí fúnra mi màá sọ fún ẹ. december thirty first. yeah. march thirty la wà yìí. Mm-hmm. láti march thirty sí sí. december thirty first. december thirty first ó jìnnà. ó jìnnà ó ti dé tán náà ṣé december thirty first yẹn ṣé kò special sí wọn ni lọ́jà sí mi lọ́jà sí mi December thirty first ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi ni. lè ṣe orí ẹ̀ tún ti ń wú àbí lórí gàrí eh, ìwọ má wọrí tó bá ti di December thirty first ẹ̀ eh, máa explain everything tó rú ẹ lójú máa aṣàlàyé fún ẹ. kò lè pẹ́ mọ́ náà kò lè pẹ́ mọ́ náà March April May June July August September October November December just ten months kò lè pẹ́ mọ́. Hmm? kò máa ń jẹ́ kó lè wọ̀nyí ṣe bákanbákan ni bó ṣe ń ṣọwọ́ december november kìíní kan yẹn ó tún ń tàn ní ọ tó wá padà bọ̀ bí. o gbọ́ mi o lè ṣe ń dùnmọ́ kó máa ṣe ànágà wọn bọ́ọ̀sì bí jọ ó ṣòkòtò lẹ̀ yìí sì bí dìde ìyá wèrè ni bọ́ọ̀bù ń ṣòkòtò síbi ah ó ṣáà máa ń wù àbí wèrè ṣáà. sọ̀rọ̀ ibo ni kí n ti bẹ̀rẹ̀ ń bọ̀ lẹ́fẹ̀ẹ́. do as you like. stop jọ. olúṣọlá níbo ló lọ gbogbo ìwádìí tí mo ṣe jẹ́ kí n mọ̀ wípé ìwọ ló mọ ibi tí ó fi ẹsẹ̀ ara rìn lọ olúṣọlá òfin mi sì ló yẹ kí ìyà ń jẹ ní olúṣọlá olúṣọlá kí ni mo ṣe fún ẹ kò yí pé oṣù mẹ́ta sí mi pẹ̀lú ẹ̀ tí a dẹ̀ ń ṣe gbogbo ẹ̀dá fún mi ó fìyà jẹ mí kí ni mo ra nígbà kí ni mo ṣe fún ẹ Olúṣọlá ìgbà tí bá bára mi sí ẹ lọ́rùn wá jáde níbikíbi tó bá wọ Olúṣọlá wá Why are you doing this to yourself? Ọlọ́run á kú ṣe wọ́n ní rírí fún wa lágbára Ọlọ́run. Kí ló sọ lẹ́ni tí ò dùn? Ẹ̀yin òṣèlú àmì ìgbé Olúṣọlá yóò pè mí kó mi kí ló máa fọ́ jáde sí mi. Ilé ẹ̀kọ́ fi yà jẹ mi Olúṣọlá. Sista, etí kẹ̀ ẹ́ ṣèrà yín léṣe because you are hurting yourself already tí èsì wọn tó fi rìn kúrò nílé náà náà máa fi padà láyọ̀ àtàlàáfíà. níbo ló ṣọlá lọ. ẹ ẹ ṣe àṣẹ sọ̀rọ̀. mo ti ń jọ wẹ̀rẹ̀ lókè yìí méjì àbí mo ti ń ṣe rẹ̀ lókè yìí méjì àbí. ọlọ́run ò ní jẹ́ kó oh. tiẹ̀ níyàwó rẹ̀. mi ò gbádùn lójú yín. tèkè ìzì. títẹ̀ kìkì ni ìzì láti ọjọ́ yìí. mo sì wọ́n lọ́wọ́ Ìsáyọ̀. Bùsáyọ̀. Eh, eh, calm down jẹ́ kí n sáré yọjú sí wọn ṣe gbọ́ mò ń bọ̀. Sister. Wow, nice pictures. Of course. Talile. Èmi ni of course. Ìwọ lele. Èmi ni now. Ah, this has to be a throwback picture. Ah. Wo ah. bọ́ọ̀rù ẹ̀ ṣe gùn. Ọ̀ọ̀ ọ̀ọ̀ ọ̀ọ̀. Fọ́tò ìwé ni kọ̀ọ̀kan mọ́. Mm, mm. As a matter of fact, picture tó ń wò yìí, <laughs> ìgbà tí mo wà ní èjì àwọn ladies máa ń dùn mí ni o. Don't say it again. Left and right. Hello. Yes. Ṣé píṣọ tí mo wẹ̀ má ti ẹ̀ fi wẹ̀ nìkan kan mọ́ o? Ah! Àwọn tó ń fẹ́ fẹ́ ń gbà yẹn, mm-hmm. wọ́n ti rí future ni, ó máa bright. Mm-hmm. But wọn ò ní chance because èmi mo wà ń bẹ̀ tí mo lè take over. Màmá nìyẹn. Yes. Winner mo gbà. Bẹ́ẹ̀ni, mo gbà. Wele, wele, see this one. Wow, ah, you look really young. Ẹ má bínú o. Ah! Mommy mo wá tútù lọ ni ẹkú ah, jókòó ah, jẹ́ ń dára mi láàmú pẹ̀lú ojú tí mo rí yìí ah, ọmọ mi mójú lọ sọ́jà ẹja ńlá leléyìí tẹja ńlá bá sọ lódò amóye tó tò <laughs> ẹ dára mi láàmú. èyí tí ń jẹ́ kójú máa ti ní o <laughs> ẹ ṣe gan wa. ọmọ olúbo nìyàwó ẹ.

Mami, mo fẹ́ rí Ọmọlára. Ọmọlára. Ah, ẹ ká ma Ẹ jọ máa mú bèrè Pásítọ̀ ya ṣá. o wà Ẹ ẹ èyí tó rí mi sìn mo jọ dikines janet àbí lójú ẹ mo jọ dikines janet bóyá mo tiẹ̀ jọ akọ̀wé ẹgbẹ́ iná ọlọ́run tán ẹ ṣé nǹkan tí mo jọ nìyẹn ti tó lajú mi tó máa kó mi báyìí aláyẹ ndì. yeyeyeyeye ah wo jíde ọ̀rẹ́ fẹ́ ọmọ tó ń mu sìgá bẹ́ẹ̀ ní mọ́ mi lọ́gbọ́n lọ́gbọ́n wálé wọn ká ní kó fẹ́ fẹ́ ọ̀rẹ́ fẹ́ kò jọ. màámi mami mi ò dispute fact pé lára rí bàǹkẹ́ níbi tó ti mu sìgá gbogbo ẹ̀jẹ̀ ni mo mọ̀ gbogbo ẹ̀ ló sọ fún mi mami kódà èmi fúnra mi ti kà mo ti kà mọ́ lọ́wọ́ rí lẹ́ẹ̀kan mami ife tí mo ní sárábìnrin yìí yẹ kí n wálé pé mo fẹ́ fẹ́ kò sí ilé ìwà pálapàla yẹn ò sí lọ́wọ́ ẹ̀ mọ́. wo jẹ́ sọ fún ẹ ìròyìn fi onígbàlẹ̀ ó lè mú lẹ́yìn ó fi lẹ́rẹ̀ la ó tún gbé lọ́tún la ó lè fẹ́ o ó lè fẹ́. mami mami tí n bá nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí mi lè sọ pé mo fẹ́ fẹ́ ẹ nígbà tí o ṣe pé owó tó wà lọ́wọ́ ẹ̀ ni mo fẹ́ lò èyí fún ara yín lọ́kùn mo dá pé lọ́mọkùnrin náà mo ní sẹ́nu lọ́wọ́ tó lẹ̀ tó mi jẹ wọ́n ní mo máa fẹ́ o. Jídé wojú mi dáadáa Bánkẹ́ ọba àsùnkú lórúkọ ẹ̀ my mom is no one fẹ́. má mi ẹ jẹ́ ṣọ́ọ̀kì yẹn ìjẹ́ tí ẹ mọ̀ pé mi fún ara mi mo ti mú gbórí. bàdá mi ó ti mú bẹ́ẹ̀ ni mami lára ṣùgbọ́n nǹkan tí jíde sọ bàbá jíde náà mú gbórí. mami mo ti mú gbórí ní ọ̀kan lọ́lọ́run lò fún mi láti fi ìwà yẹn lẹ̀ èyí dẹ̀ lọ́lọ́run lò fárábìnrin yẹn láti fi ọtí àti sìgá lẹ̀ mami òun ni máa fẹ́ o òun ni máa fẹ́. ẹ ṣe. <laughs> dúró ọ̀rẹ́ mi mi ò kú ní wá ẹtì nǹkan kò ní ṣe kò ní pa ẹ fún mi o wo ṣúrí lè tí mo wá yìí mi ò tiẹ̀ fẹ́ dààmú ẹ rárá just one point five péré jẹ máa wọ ọ̀rẹ́ mi láàrin bóyá six months má dá padà. <laughs> ọ̀rẹ́ mi ò ń yọ láàrin six months má dá padà tí mi ò kí ń ṣe báǹkì oh. <laughs> ọ̀rẹ́ mi tó fọ́ ni èmi ò lè ya ní one point five o máa fún ẹ ní one million ṣá. wàá fún mi as in dash gangan ah o ṣé ọ̀rẹ́ mi god bless you. amen. wo ṣé o tẹ́lẹ̀ gbogbo àlejò tó ṣe mí ìṣá mi ò lè dúró fún because mo fẹ́ ya salon máa lọ ṣerun mi ṣe nails mi pedicure manicure kọ́ sábà mi ṣẹ̀ṣẹ̀ yẹn kó o mọ̀ kó jọ tọmọ tuntun kọ́ fún mi massage tó nice <laughs> nǹkan tí mo fẹ́ ṣe sáré lọ ṣe. ìwọ fẹ́ lọ ṣe pedicure manicure o ti fẹ́ massage. Ah, ṣé kò dáa ni ọ̀rẹ́ mi. ó ga ọ̀rẹ́ mi good massager wà nílé yìí. irọ́ ọ̀rẹ́ mi ṣó ti ṣí spa sí bíbá tí mi ò mọ̀ ni. bóyá mo ṣí spa bóyá mi ò ṣì wá mọ̀ ọ́n sìn. Ah, ọmọ kan bẹ̀ yẹn o. kí ló dé ọ̀rẹ́ mi ṣé rìmọ́tù ló fi dà wọ́n wá bí ni. alábòsí ni wọ́n. àfi èmi náà rí. kìsì náà ń ṣe wèrè ni wọ́n èrè wọn anyway o on, yín bá mi pé dógo èrì èrì èrì èyí máa àbòsí ni lórí burúkú ni wọn ò tẹ́ mi kọ́. ah òun sì nǹkan ah, ṣọ́mọ làwọn eléyìí. ewúrẹ́ ni wọ́n ewúrẹ́. Ah, èmi náà rí mẹ́. ọdẹ ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ be. tó ń tẹ̀lé ra wọn bí àgùntàn. Ah, dógo dà báyìí. èmi yàn bí mẹ́rin náà tẹ̀lé tó ń around. ra wọn to ń Dogo. Ah, ah asínwín ó máa wò ń tiẹ̀ ó sì kọ ọ̀rẹ́ mi dé ẹ̀bọ bí o. pàtí tù apá kejì dé. kí ló fẹ́ kí n bá ń ṣe ń bẹ̀. ọ̀rẹ́ mi yìí ni ó fẹ́ ṣe pedicure manicure ó dẹ̀ fẹ́ kọ́ bóun massage ara wọn ó wá sọ pé ṣé mo ní spa bí mi ò ní má fẹ́ kó mọ̀ tó bá mi bá massage ẹsẹ̀ mo mọ̀ pé kò ní tẹ́lọ́rùn náà bọ̀ mo fẹ́ kó mọ̀ pé mo léèyàn tó lè màsáàjì ara dáadáa bá mi màsáàjì títí àwọn tiẹ̀ tuntun máa soft kó tó di pé débi tó ti fẹ́ ṣe kó tó fẹ́ ṣe yẹn. ọgọdọgọ. ẹjọ máa ṣe left ni àbí right. ibi tó bá wọn ẹni kò ti bẹ̀rẹ̀ ṣàbẹ̀mí màsáàjì ẹsẹ̀. má ràn ọlọ́run ọmọ. bá ń bẹ́ o. ọ̀rẹ́ mi ò ń gbádùn o ṣo mọ bó ṣe ń ṣe mí ṣo mọ kéèyàn kó ẹsẹ̀ sórí ice block kó máa wá tutù láti àtẹ́lẹsẹ̀ lọ sórí báyìí. ò tí ì mọ nǹkan kan. Ah, ò gbádùn ah. no wonder ṣọwọ́ ah. kínní yìí ó ń rìn mí. <laughs> ṣé lórí burúkú yìí hmm. <laughs> àṣìírí ni ó ń sinmi gan-an lè. ìrọ̀ Ah, tó bá gbá mi mú ní orí bẹ́ẹ̀dì báyìí tó bá gbó mi jìgìjìgì báyìí tó bá ṣe tọba ebi àwọn apá mi wá fò inú máa ma ta mí ni màmá pariwo ah. bá ń gbọ́n jẹ o inú mi máa dùn ní pé ah ayédùnjẹ jìyà lọ kódà kí òun kú kékeré. ọ̀rẹ́ mi ò tiẹ̀ ní kú àmọ́ tábà ní parọ́ òun gbádùn ọ̀rẹ́. ní sùúrù o tí ìgbọ́ pàbàbà rí sọ fún mi pàbàbà rí ni pé tó bá gbé ẹnu sí kùnú mi báyìí ẹnu sún bí ẹni fúnfọ ẹnu ẹ ṣọṣọṣọ yìí tó bá gbé mi síkú mi nígbà àfà orí mi àwa máa ṣe fófófó màmá wọ pé ah, gbé mi kúrò bí kùnú mi èrì ah, orí ẹ̀ ti ń wú ni. wọ́n ló tún mọ kùnú mu wọ́n ló mu kùnú gan. ìyẹn nìkan ni mi ò ó nìkan ni mi ò understand nínú gbogbo nǹkan tí wọ́n sọ gbogbo ìtókù tí wọ́n sọ half ẹ̀ ni mo yìí ń lò mí tí ì lò fúlẹ̀. dogo alábòsí ni ẹ kùnú kùnú mi tó máa ń gbẹ́nu sí tí wàá máa ṣẹnu fún fífún tí wàá máa fà á alábòsí ni ẹ. mi ì mọ̀ fún nǹkan tẹ́ ẹ pè ní kùnú nìyẹn mà. òun ni. tó bá jẹ́ yẹn náà pè mí kùnú mo mú kùnú. ó fa gangan. a máa fa gangan. olórí burúkú ni mo. èmi sọ fún yín. wèrè wèrè ọmọkùnrin kan. ọ̀rẹ́ mi bá jẹ́ kíkiri burúkú yìí pa ẹ́ kó má lọ fà é gbé. Ah, kí ló dé. no stage ta dé nìyẹn. ọ̀rẹ́ mi wàhálà ti tẹ̀lé ọ níbo ló ti rí kíkiri burúkú yìí. Ah, ìkọ̀kọ̀ àtẹ̀yí tó ń jà mí lábẹ́nú. Èdùmàrè gbẹ́mí lékè gbogbo wọn kó tó di pé ní ọba mi láyé jẹ Jésù Olúwa wa ayérayé agbórúkọ yín ga ẹ̀dá ọpẹ́ wa. Hmm. Olúwa. Máa ń sí máa wí. Ah! ẹ̀mí mímọ́ ẹgbẹ́ ẹ̀yẹ wa lórí ìdílé yìí gbogbo ogun tó ń jà wọ́n ní kọ̀rọ̀ ní gbangba olú ẹ̀ṣẹ́gun ẹ̀ ọkọ wọn náà èyí tí wọ́n ń wá lórúkọ Jésù olú ẹ̀ṣẹ́ àwárí ẹ̀ màlí síríà màlí ìsàkà Jésù olúwa wa. àmín lórúkọ Jésù sista Busayo ẹnu sùúrù ẹ tèkẹ́ ẹ zíà Ọlọ́run tó wà lórí tẹ ó máa gba gbogbogbò ẹnu sùúrù. sista wa ẹ pẹ̀lẹ́ gbogbo ìbànújẹ́ nínú ilé yìí ọlọ́run àjò dópin gbogbo wàhálà nínú ayé yìí ọ máa dópin. ẹ wo ẹ wo pásítọ̀ ẹ wálé iye ojúlàdì títí látàárọ̀ àdúrà náà lágbà títí àti lajúlẹ̀ báyìí àdúrà yìí náà ni ní pọ́ọ̀tù pásítọ̀ ìjọba torí ọlọ́run níbo lọkọ mi wà níbo gbogbo ọmọ fi wòye pé ọkọ mi wà. sista ẹ ṣe sùúrù ọlọ́run tó wà lórí ìta wà kọrin. ọkùnrin mo ìbáyín wí ẹjọ́ pásítọ̀ mo bẹ̀ yín torí ọlọ́run gbogbo àdúrà tàgbà aṣàtẹ̀fẹ̀ kọ̀ọ̀kan wọ̀nyí níbo nínú ọkọ̀ tó wà. ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń jẹ iṣẹ́ ègbé dẹ̀ ni fún ẹni tá a fi rán tó kọ̀ tí ò jẹ iṣẹ́ náà gbogbo bí a ti ṣe ń gbàdúrà madam àmú mi rí ohunkóhun. pásítọ̀ ṣé gbogbo ṣe ń pẹ̀tura ní àtàrọ̀ ó ní òfin kọ̀ọ̀kan wọ̀nyí. rárá. tẹ́ ẹ ṣe máa ń sí àbí ẹni tí kìrì ń gbé màdàmú tó dúró síbí náà tó ń depo lẹ́yìn ní orí ìgbà ní pé ẹ fẹ́ kú dànù ẹ wọ́n rí ìkọ̀kọ́ nínú òfin kọ́kọ́ wọ̀nyí. pásítọ̀ ṣe é rí bí ojú mi tí mo ojú mi tí mo dì í bí mo ṣe dì í tí ẹ bá bọ́ síta tí bá bọ̀ yìí ó yá ẹ bọ́ta ẹ gẹ́lẹ́. sísá Ṣayọ̀ ẹ tèkè yìí sí. ṣé mi tẹ́ bá tún sọ̀rọ̀ tí máa ń bọ̀ yìí ní ìgbàdú tí máa tún tẹ́ nínú yìí ó tún yà máa padà wà yìí ọmọ máa tẹ kóṣì ó yẹ ta ìgbà ìgbà ìgbà ẹ kó bó ṣe ń ṣe yẹ kó kọ́ gbàgbé àti títí wọn wí pàpà ẹgbẹ́ pàpà sọ ẹ jẹ́ madam ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀ tẹ́gbà orí ìkọ̀kọ̀ tẹ máa lọ kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ àgbàdàdúrà àgbàdúrà àgbàdúrà kò sí ìkọ̀kọ̀ ní olùdókòwò ẹgbẹ́ mi sí tẹ bá ti àpọn ilé ìkẹyà gbé kẹyìn kẹ máa lọ ni. ẹnu ló ṣe èyí lẹ bá mi bí àbí mo bá yín bí. ṣàlàyé nígbà náà wà ń kọ. ilẹ̀ tó gbóni ẹ̀kọ́ máa lọ rádaràda you don't even have respect for ladies. ẹ rí bó ṣe rí ikán ògbé kan. Ah, ah, ṣé wàá òkè ta ló ń bá sọ̀rọ̀ ṣé mi ò bá sọ̀rọ̀ báyìí. ó ṣe thank you so much ó ṣe ẹ̀kan ẹ̀jọ̀ mo tún ti dé ni mo tún ti dé ni omi tí mò ń pọn yẹn mi ò tí ì pọn tán ni ẹ̀jọ̀ ta ló kàn lẹ́yìn ọ̀nkú tó dúró yìí ẹ̀yin ló kọ́ ẹ̀jọ̀ ó máa fún mi láàyè máa tó pọn mi mí. ọ no problem no problem ẹ pọn kò sí wàhálà. kò sí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ sí. ọ̀rẹ́ mi tán ni ọ̀rẹ́ mi ọgbọ́n máa dà ayé rẹ̀ sí. ọ̀rọ̀ kọ́lọ́ mi tán ni wo ní kó tó wá kan lẹ́rù bí. ṣé wọ́n ń bá mi lóye àdúrà o. Ah, rárá kọ ẹyin kọ sá. ẹ ṣe gan. ẹ pẹ̀lẹ́ o bọlá. ẹ ṣe ẹ ṣe gan. ẹ jọ kò tí kún bẹ́ẹ̀ náà àbí ẹ pẹ̀lẹ́ bọlá. ẹ má dá wọn lóhùn wọn lè pọn wọn lè fẹ́ pọn ẹyin ké ni thank you so much mo really appreciate gan. ìwọ kan sá. mo really appreciate. ẹ lè mọ orú nǹkan tẹ́ ṣe fún mi o ohun tó ṣe mí lọ́wọ́ ẹ̀ kò ní ṣe yín kò ní ṣe yín lágbára ọlọ́run ẹ wò ó mo ní time tó yẹ kí n lò mi lè mọ ìgbà tí màá pọ́n fún. ló máa tó kún sí i mọ̀ ọ́. ẹ ṣe ẹ ṣe ẹyin ah, ẹyin méjì ni mò ń kí ẹnìkan ló ń dá mi lóhùn mo kẹ́yìn náà pé kẹ́ ẹ ṣe gan ẹ̀ ẹ̀ dá mi lóhùn rárá. kódà òun ló kàn kò kí ń ṣe mí ẹ̀kan mi kẹ́ máa gbé lọ. ìrẹ́ká ló jẹ́ pẹ́yìn ni ẹ̀ ní dá mi lóhùn. Ah, ẹ ṣe gan ọjà rẹ ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yẹn jọ oh, ẹ gbèrú mi no problem no problem ah, ẹ ṣe ẹ rọra ẹ rọra o. Ah, ẹjọ o ti bọ́ síwájú o ti bọ́ ah, síwájú ẹ jẹ́ kó bọ́ sẹ́yìn jẹ ẹ jẹ́ kó bọ́ sáàrin àárín eh, gbogbo ẹ rọra ẹ rọra eh, ẹ rọra ṣé lè dìde mo lè dìde mo lè dìde eh, ẹ rọra ẹ pẹ̀lẹ́ wo wájú o ẹ pẹ̀lẹ́ ọ̀pá rèé tí ilé ìbá kọ èèyàn lásán tí èèyàn bàjẹ́ ni. ṣó ti rí ó ti rí ìdí ó ti rí ìdí tí mo fi sọ pé nǹkan tó kan eléyìí kọ́ ló má jẹ́ kó kan àwa. Hmm. sùn ṣé kí n bu sinima. kí yẹ ẹ mú sórí bíi tèdè àbí. ẹ má bínú ma. o lè òṣì yóbóró yóbó ń sìn. ó yà wèrè ni. sorry ma sorry sorry. wo tí omi yẹn bá fi lè ta sí mọ́tò ayé ẹ̀ bàjẹ́ nìyẹn olórí ẹnu gbẹ̀rún lórí ibú. wo torí tí ò bá kun apẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kó kún o ti torí burúkú gbé láyé ẹ̀ nìyẹn o tó gbọ́. ẹjọ tó rọ ẹjọ tó rọ ẹ má jẹ́ kí n ṣàṣedànù mọ́ àṣedànù tí mò ń ṣe jẹ́ kí n mú kan nínú méjèèjì àṣedànù tara ọ̀tọ̀ ni mò ń ṣe àṣedànù eléyìí náà tún ti ó ti ó ti ó ti. lórí burúkú ní ẹ pẹ̀lú kò ṣe ń gbomi lẹ́nu. ikú fẹ́ pa ẹ ṣá. ẹ ikú máa pa mí ṣá. wọn náà mọ̀. ẹ̀yin lè ṣẹ̀ṣẹ̀ sọ́ọ̀sì. ẹ̀ẹ́ mọ́ máa kàn lọ olórí olójúrò gàndó orí nǹkan má ṣàjẹ́ kó ta sí mi lára lórí burúkú máa gbòbí wé jóbélì. kọ̀ríkọ̀gbẹ́jọ bá mi bẹ́ madamu wàhálà ẹ̀ pọ̀. mo rò pé lórí burúkú ní ìbọ̀dàdógún ṣé mi ni kọ̀ríkọ̀gbẹ́. yòboro yòbó ń sinjọ tó. ṣé ìyá wèrè ṣá ó ti tó mo rò pé gbogbo yín ya wèrè olórí burúkú ni ṣá ìwọ pẹ̀lú nǹkan tó ṣe yìí lẹ́yìn tó bá kun apẹ̀rẹ̀ mẹ́ta ìtàn wà á tún kun mẹ́wàá ah! yóò ya wèrè. Ah! jọjọ ọlọ ẹ jẹ́ kí n fi àṣedànù ẹ jẹ́ kí n fi sórí mẹ́ta yìí ẹ jẹ́ fi mọ sórí mẹ́ta yìí jọjọ ọlọ. lórí burúkú olóṣù dóńgó yàrá. kọríkọ jẹ́ kí n dá pé. madam ẹ pẹ̀lẹ́ mà ni kí ló ṣe mí tó ń kí mi olórí burúkú gbẹdẹmukẹ ọ̀bọ̀kú ọlọ́yẹ olóṣì kí ló dé apárí ń gẹ style olórí burúkú ni gbogbo èmi máa pa yín là. sọmọ mo mọ̀ pé nǹkan kan ń ṣe olúṣọlá mi àmọ́ àmọ́ ibi tí ọ̀rọ̀ yìí dé báyìí ó ti tó gẹ́ kò sí nǹkan kí nǹkan tí mo fi níwà ọkọ mi kò súnà tí mi ò ní gbégbà láti fi wá olúṣọlá tí gbàgbọ́ bá máa bàjẹ́ kó bàjẹ́ lọ́wọ́ kó bàjẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ yín mo mọ̀ yín dáadáa. ẹ má bínú pé ọmọ tó mú mi wá yẹn ó mú mi wá mi ò mọ bíbá yìí mọ òun ló fà á o

dáná ẹ ṣe mọ̀ pé ọkọ mi sọnù mo wọ́ ọkọ mi. ọkọ yín ò sọnù o lágbára ọlọ́run wọ́n jáde wọ́n dẹ̀ máa padà wá lórúkọ jésù wọ́n máa padà wá. àbí ẹ bàbá Jeremaya bí mo máa ṣe ń rí yín àti ibẹ̀ ṣe máa ń múra ó jẹ́ kí n rò pé bóyá ẹ máa lóògùn bẹ́ẹ̀ ni ah. dábàá dẹ́ lóògùn ṣé mo lé ẹgbẹ̀jì. I mean babaláwo tẹ̀lé mú mi lọ. Jésù Kristi ẹ wo sista Ọlọ́run nìkan ló ní agbára láti gba ènìyàn là Ọlọ́run ló mọ ibi tọkọ yín lọ òun náà ló mọ ìgbà tó máa padà wálé ẹ wo ibi tẹ́ ẹ lọ yẹn ó ti ga ju Ọlọ́run nìkan ló lè so gbogbo fẹ́ da o. àbí sista kò yé mi o mi mọ bí ọkọ mi ṣe ń múra tí bàbá Jeremiah fi wá di babaláwo kò yé mi o ẹ àmọ́lé babaláwo kankan o Jésù Kristi ni kò bá ìlà kó sílẹ̀. ẹ wẹ́n Jésù Jésù náà ni hmm. kọ́kọ́ mi fi tí mo fi ń lọ́la pé ọkọ mi òun pọn mi sínú àpẹẹrẹ jáde. ẹ wo sista hmm, tẹ́ ẹ bá mind ó ní ìsọjọ́ ọlọ́jọ́ méje kan tá à ń ṣe ń jọ́ọ̀jì wa tẹ bá lè jọ ìní wa mo mọ̀ pé lágbára ọlọ́run ọkọ yín tó jáde lọ ó máa padà wá. mo ti gbọ́ yín mo ti ti gbọ́ mo ti wà lẹ́sẹ̀ mo ti mọ̀ pé ẹ̀ lè rí solution sọ̀rọ̀ mi. sista ẹ ṣe ẹ ní sùúrù ṣé a máa lọ sí sùúrù. jọ̀ọ́ my dear báwo ni ìmúra mi ló ṣe rí tọ́gbìn fi mí wé babaláwo. Ah, kò yé mi náà o ah, torí ẹ̀yin náà dẹ̀ láìkì àdìrẹ ni. Ah, àdìrẹ ṣé àwọn babaláwo nìkan ló máa ń wo àdìrẹ ni. Ah, mi ò mọ ah, ẹwọ kò yé mi o. ọlọ́run bá wa ṣẹ́gun lè. kí ni ìtumọ̀ gbogbo rọ̀dọ̀rọ̀dọ̀ tá ẹ̀ ṣe yìí wọ́n ní kí ló máa pọ́ ọmọ aṣẹ́wó ẹ lé ẹ má máa pọn ní rárá ẹ má jẹ́ kó máa rí rẹ̀ ní bí òṣè kó máa rí rẹ̀ mo wà ń bí ẹ̀rẹ̀ tún sì ń sọ̀rọ̀ ẹ̀ ẹ̀rù bọ̀dá ṣìnà ní ìfẹ́ jẹ́ kẹ̀kẹ́ kábẹ́rẹ́ láti mọ̀ wípé each time tí wọ́n ti wà pẹ̀lú yín ẹ ṣe máa lè fà sọ̀mọ́ aṣẹ́ òun yẹn ẹ jẹ́ kí èmi máa lọ. mo lè bá lọ́wọ́ rẹ̀. ẹjọ́ ẹ ti rọ láti tiwa ẹjọ́. kí ràn yín lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀nà ẹ bèrè náà àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni ni mo ti pè wọn wọ́n tí wọ́n bá ti sọ̀rọ̀ pọ̀ wọn tá à ń sọ yìí. àní owó àwọn méjèèjì jẹ́ three and thirty thousand la máa san lọ́sípítù kí la máa ṣe sí. ẹ ẹ má tún gbàgbé thirty five thousand owó ìwé ń jẹ o. ẹ ẹ ló gbọdọ ṣe náà so thirty five thousand náà tún kún three hundred thirty thousand. Oh, ah. ẹ wò ẹ wò ẹ jẹ́ kí mi sàn kankan àdúrà ń gbà o àdúrà ń gbà dáadáa tí wọ́n bá ti ní ọkàn báyìí pé nǹkan tí wọ́n bá fẹ́ máa ṣẹlẹ̀ àdúrà máa ń gbà ebi wọ́n pé ah ṣé ó yẹ kó lè tó báyìí ni. jíní gbà wá kí la máa wá ṣe báyìí ẹ̀gbọ́n ló ń mí lókè lókè yìí ẹsẹ̀ tèmíjẹ ló ń jẹra yìí. ẹ̀pẹ́ni ti ní problem gbọ̀ngàn ni ebi tíṣù wà gbọ̀ngàn nìyẹn o inú ọmọ gbogbo bàtà mi ò kó ṣe mi ò kó etí ń ké máa ká ni. etí ń ké ah. ẹ̀gbọ́n tí ẹ sọ yìí. káàbọ̀ orí òṣìṣẹ́ ta máa ra yọ gbogbo èlò ń gbá yìí irú ẹbí kẹ́bí wo lẹ̀bi lẹ̀bi tálíkà ẹ tún pọ̀ ẹ tún ní fáànì nítorí ọlọ́run ẹ èmi mọ̀ pé mi ò ṣí ilé ayé wa o ẹbí mi mo ṣì wọ́ ẹ àwa rè o àwa rè àwọn ọmọ olóṣó olóṣó ọmọ tó useless tẹ ẹ neglect tẹ ẹ rò pé kò lè jà fún mi rárá èmi rè o èmi mo wá di ẹni tẹ̀sán káàbọ̀ àǹtí akúrú yẹn jẹ́ ìlẹ́yìn káàbọ̀ káàbọ̀ káàbọ̀ ìjẹ́ rẹ̀ fi dùn mí látọ̀ fifteen to twenty years ẹ̀wà ni èmi pa bí ìbọn ẹ pẹ̀lẹ́ o èmi mo wá di ẹni tẹ́ tẹ́ ń wọlé ìsìnkì wọ́n lẹ́yìn tí ẹ̀yìn mi túpétúpé wọn mọ̀ bóyá máa kú lẹ́nu àbọ̀là ẹsẹ̀ tí ló ń jẹrà báyìí kọ́lọ́ máa kó jẹrà dẹnu ẹ́ àwọn máa ṣe tiwa fọ́dọ̀ ẹ̀hún o àwọn ọmọ ilé ilé tó yẹ kẹ́ tó yẹ kẹ́ jẹ́ kọ́ kí n dà wọ́n pọ̀ mọ́kọ́ tán bí mi wọn ló ń wọ́ ràkọ́ràkọ́ yìí ẹ́ àfi sùúrù anyway o àwọn yìí sọ fún wọn ni ẹ máa ní ìdìbò àbí three hundred k or something like that kí n transfer èmi máa fún yín ní five hundred k o. Ah. Ah, ẹgbẹ́ ewé ẹnu gbẹ̀rẹ̀ sí kan rí ewé sí kan rí lẹ́nu gbogbo wọn. àwọn máa ṣe tiwa fọ́lọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwúkọ̀ fọlọ́wọ́ àbẹ̀yìn lẹ́kùn a máa ṣe tiwa fọ́lọ́ ọ̀hún. mo kàn wá síbì kan ládùúgbò mo ní à ah, a nílò àkọ́kù kan tó ń pè ní family house pé kí wá kí i o ìwọ ń tiẹ̀ ṣé wọ́n ṣì kú lọ́wọ́ ẹ̀. ó ṣì kú ma àwọn envelope fifty k yẹn ṣì kú mẹ́rin ma. kò wá má dàbí pé bóyá èèyàn ṣọpá wá èèyàn máa ṣọpọ̀ lọ kéèyàn má ṣàánú wíkẹ́ máa kú àmọ́ ah, bí tiwa náà máa dé ẹ ṣáà gbà fún dáàdi ẹ ẹ gbà kẹsẹ̀ yín máa jẹ́ àtọ̀ sísá bọ́dá mi ẹ gbà hmm, ọmọ látọrọ ẹ̀rọ làbí ṣíọ ọlọ́wọ́ àwọn yẹn ní kú èmi rí yín náà o já lọ bá ṣílẹ̀ bí ah, Jimmy sọ reason tí wàá fi gbọ́wọ́ yẹn fún mi sọ reason tó fi gbọ́wọ́ yẹn fún mi eh, eh, eh, kí ni sọ fún mi. ẹ kúrò rẹ ẹ kúrò rẹ kí ló dé. Ah, ẹ ṣọ́ra yín o ṣé kí ni mo ń gbé ìbọn rà àbẹ ẹ lọ sí àwọn mẹ́rin ló ṣẹkùn bẹ ẹ ṣe máa question ni ẹsẹ yẹn sọ reason tí mi ṣe ní gba owó lọ́wọ́ àbúrò tèmi. tí ní sọ ma nọ mi ni. Jimmy mo wò yẹn lẹ. owó lẹ sọ̀rọ̀ láṣìnà. ó mọ ohun tó ń ṣe mí ò fi bẹ́ẹ̀ wọ̀ mí lára nù tí n bá dìde mọ́ ẹ Jimmy mo wò yẹn lẹ. ẹ bá tọrọ mọ mi ó dáa pé mi mo stúbù tí mo lè wá. ọwọ́ mi lè wá mo lè wá kí ni ti rí. ọwọ́ mi lè wá ti rí ó yà gbà tó ń bọ̀ bàbá mi ṣe é dìbò. ọ̀pẹ̀lẹ̀. owó ní ká wá síbi kan sí i kábírì báyìí bá wọn. àwọn èèyàn kì keep to time but a máa ní sùúrù náà ni àwa là ń wá nǹkan so a máa ní láti ní sùúrù fún wọn náà. ìgbọ́kọ̀ lè ní but my home is that nílùú yìí. ẹ pẹ̀lẹ́ bẹ̀rẹ̀ èló. five thousand five thousand five k five k five thousand ọmọ bo ni. ọmọ ilẹ̀ yìí náà ni mi. ọmọ ilẹ̀ yìí ni <laughs> èmi ò ṣe tilẹ̀ yìí àtọ̀. <laughs> àwọn ìṣe ti bí. tani. bùdá ṣọlá inú mi. mi ò ṣe ṣọlá. bùdá ṣọlá ẹ̀yìn rẹ̀ ọkọ̀ sista. mi ò ṣe ṣọlá o dógó lorúkọ mi o dógó lorúkọ mi dógó ọ̀dọ́ tọ́lọ̀tì ẹ̀ tọ́lọ̀tì ẹ̀ o. bùdá ṣọlá inú mi. ẹ̀ṣẹ̀ náà dógó. get inside this car move this car now. kí ló ń ṣe yín tẹ̀ máa ń tún kí n tẹ̀ máa ń ṣe báyìí náà. ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ mi ò mọ iye tó jẹ́ ìtọ́jú ọlọ́ọ̀ tó bá débẹ̀ ìtọ́jú ọlọ́ọ̀ máa padà gba owó mi jọ ọlọ́ọ̀ mú ẹ̀ ni. èmọ̀ rẹ̀ mọ̀ lẹ́yìn o ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ma ẹ má bínú sọ̀hún. Ah. ẹ má bínú ma ẹ má bínú ẹ bí yà pàkì. ẹ ẹ má pàkì sùn má pàkì sùn. ó yẹ gbogbo yẹ bọ́lẹ̀. ẹ bọ́lẹ̀ àwọn olórí kò tó ti bá ọ̀sìn lẹ́yìn. ẹ bọ́lẹ̀ ẹ̀yin wèrè ẹ bọ́lẹ̀ ṣé kí olórí burúkú yẹn tá a bá sọ pé màmá ni mí lára ni gbáyé dànù ni. ẹ má bínú ma ẹ má bínú ma ẹ má bínú ma ẹ má bínú ma ẹ má lọlé ẹ fi gbé káàbù lọlé lọlé dọ́kọ̀ lọ́dọ̀ lọlé. kó ni ẹ máa lọ ẹja wèrè ni ẹ fi gbọ́ káàbù lọlé. ẹ má bínú ma ẹ má bínú ma ẹ má bẹ̀rẹ̀ sí. báwo ni bọ̀bọ̀ dógbé báwo ló ṣe máa múnú bí ọ̀gá ó ti múnú bí màdám nìyẹn náà kódà lọ́yẹ fún wa lọ́wọ́ bẹ́ẹ̀ ká máa káfí bọ́kadà. gbèrè òjà rárá àdúrà tí mi ń gbà ní kí wọ́n máa já wa lẹ̀ báyìí èlò làbẹ́ náà láti bíbà ìdélé five hundred kò lè tó five hundred ọgbẹ́ni òjà ìyókù ti tó òjà jẹ́ ká lọ òjà rárá. ẹni abáwádé là bá relé. ẹni abáwádé là bá relé. ẹni ajá bá wa lajá ń bá lọ. ẹni ajá bá wa lajá ń bá lọ adibafeji kókó ìwòrì. adibafeji kókó ìwòrì. tí ó tẹjúmọ́ kápò rẹ̀ gírígírí. tí ó tẹjúmọ́ kápò rẹ̀ gírígírí. tẹjúmọ́ mi owó mi re. tẹjúmọ́ mi owó mi re. èjì koko ìwòrì. èjì koko ìwòrì. ifá tẹjúmọ́ mi owó mi re. ifá tẹjúmọ́ mi owó mi re. èjì koko ìwòrì. èjì koko ìwòrì. kẹ́ ẹ máa rán èèyàn dáadáa. ìgbàlá ìjà ló máa ń wá ló máa ń wá máa ń gbádùn ẹ gan ah ó wà ń bẹ. ohun tẹ́ ẹ mọ̀ tán ohun tẹ́ ẹ mọ̀ ó tán. ẹ ká sùn mọ́ mi. ǹlẹ́ ǹlẹ́ èyí ti jẹ́ ojú rẹ̀ mọ̀ kọ́rẹ́ lọ́kẹ̀. kọ́rẹ́ lọ́wọ́ jàre mo fẹ́ wá rí fún kan tó ṣe pàtàkì ni. fẹ́ rí mi ọ̀dà ṣé ọ wọlé torí ọpọlọ àwọn ọmọ ìyọ́ ti dọ́bà hmm, èyí tí wọ́n mọ̀ ni wọ́n ṣe jẹ́ kí n farabalẹ̀ kọ́ wọn nífàyè kó wọ̀ dáadáa mọ̀ ń bọ̀. ẹ wo bàbá nǹkan tí mo wá rí fún wa very very important ẹ máa wá kọ́ wọn létà ẹjọ́ jẹ́ ká wọlé jọ. ẹ ọ̀dà ẹ kẹ ẹ máa ran ẹ gbọ́ ẹ ìṣonú rí mm. ah, ah, ah. ọ̀gbẹ́ni kan yìí. dongo dongo ó náà ni. ǹlẹ́ ṣé ò yà wèrè kí ló ń lo ẹnu bọ̀ wá ṣe é nu lẹ́sìn kó sẹ̀tẹ̀ kó lọ kọ́fá tẹ́mi sọ̀hún sọ́rí náà ni all the time. ọkú ẹ káàbọ̀ kí lórúkọ mọ́ mi yín. but sorry i don't understand what is going on here ibo ni bí gangan mi ò really ta ló lè explain fún mi báwo ni bí ṣe jẹ ta lẹ́yìn. èjì gógó owó rí èjì gógó owó rí ìbátẹjúmọ́ mi kò wò mí re ìbátẹjúmọ́ mi kò wò mí re èjì kókó owó rí èjì kókó owó rí ìwọ ló fà á ìwọ ló fà á torí mo wí fún ọ nígbà náà pé kò jẹ́ ká jẹ́ kó rìn jìnnà kétékété ẹ àmọ́ o ní òfẹ́ òfẹ́ kó wà lákàtà rẹ. mi ní jẹ́ kó kúrò lákàtà mi o oníṣẹ́ tó ń ṣe lákàtà mi ó má kàtà tọ́jú gidi gan ni bàbá bàbá tó bá kí mi mọ́lẹ̀ tó bá gbó mi mọ́lẹ̀ báyìí mo máa dún ah ah ah ah rídìí tó mi máa ń ó change ni ewu oníjáàkì lábẹ́ mo máa ń pè tó bá jáàkì mi báyìí gbogbo egun mi máa ń tò ní mi ò lè mi ò lè jẹ́ kó kúrò mi o ah, ah àkàtà kẹ èyí tó sì wá sọ ara ohun tí máa jẹ́ kẹ́mi ògùn náà nù hmm, ohun tí ń jẹ́ kẹ́mi ògùn nù ah, àmọ́ àwa ní ó ah, ti ń fẹ́ máa dáhùn èèyàn rẹ̀ mọ̀ eh, jẹ́ pé làákàyè rẹ̀ ti fẹ́ máa sọ jínà. ó ah, dẹ̀ gbọ́dọ̀ sọ. ọ̀dà ohun tí ó ṣẹlẹ̀ báyìí ni pé ó padà wá níbí ọ̀túnla hmm, torí mo náwọn iṣẹ́ kan tó ṣe pàtàkì tí mo fẹ́ mójútó. Hmm ọ padà lọ́tùnla hmm. láwọn iṣẹ́ tí mo fẹ́ dojúkọ lọ́wọ́ báyìí hmm. bá dọ̀tùnla ọ padà wá a ṣètò gbẹ̀yìn e. ní wọ́n ti ń dàmọ̀ ọ ti ń mọ̀ èyàn ó kú mẹ́ ah. iṣẹ́ ò sì ní bàjẹ́ hmm. gbẹ̀yìn ti jẹ́ nù. mo ti gbọ́ omi ìṣàfẹ́ kó mọ nǹkan kan rárá rárá. àwọn eh, ìpẹ́ ní sàkéèké wọ́n bá ti yéégún wọ́n ti yọ́rẹ́ bí wọ́n bá ti ṣe tán èmi ti ṣe tán ọgbọ́n kíákíá lè yun. kí ló ṣẹlẹ̀ kí ó gbọ̀n. ṣé kí lọ. Ah, ah, ah! ọ̀nàrẹ́bù. ẹ ẹ ti jẹ́ ẹ ṣe wá dẹ́rù fún ẹ yín. ṣé ìyá ló gbọ́dọ̀ mú ìyàwó bíbá yìí nígbà tó lè máa sọ̀kò táwa ohun tá a bá bòlù níyì oya oya oya oya. ẹ wọlé mọ̀ bọ̀. ẹ má jẹ́ kí n wọlé ah, ah, mo ti pè yẹn ní kí n máa bọ̀ ẹ má mú dáwọn èèyàn lóhùn. ọ̀nàrẹ́bù ah, ẹ fọkànbalẹ̀ èmi mo ní ọ wọlé wọlé wọn kàn lá báyìí wọlé wọlé. ẹ pẹ̀lẹ́ yọmọ ẹ pẹ̀lẹ́ sọlá fún mi o ẹ pẹ̀lẹ́. bàbá hmm. ta ló ń. Hmm. ọmọ ọtí mo rí bọ́ọ̀ tí ń wò ó ń wọ̀nù ọ̀hún ọ̀ bó ti wí òun yóò sì wọ́n ẹlẹ́dàá rẹ̀. ìjẹ́ kó wo. yọ kànlẹ̀kùn rẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ hm? yọ kànlẹ̀kùn rẹ̀. bàbá iye kó kànlẹ̀kùn mi o ẹ mọ̀ pé kò síṣẹ́ mi tí mo ṣe yàtọ̀ síṣẹ́ ìnàgbé náà láti ń rówó. mo ti sàn ah, ah, ah. fọkànbalẹ̀ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ hmm. ìwọ sílẹ̀kùn tì. ọ̀dà kò burú. kò burú. ogo ǹlẹ́. ìyàwó mi bẹ́ẹ̀ mi gbọ́n jẹ wájà. èmi náà ò gbẹ̀yìn o. wọ́n rọ́pá láì dá ni ẹ. wọ́n ti lọ orúkọ ayé àtọ̀rọ̀ ni ẹ. ìwọ ẹgbẹ́ sí ẹ sọnù ọmọ mi wọ́n tàbí irú wọn bá mi. ẹ ní sùúrù ìyálé mi. jọ ọ́ tẹ̀lé dání ẹ̀ ṣó síkì ni ṣé kí n mú kí yá ni ṣé ọkọ ẹ fún mi kò ti fẹ́yàwó síbi kan tẹ́lẹ̀ bọ ìyàwó ẹ̀gbọ́n kò èèyàn ìyálé èèyàn ni. bẹ́ẹ̀ni sáwọn bẹ́ẹ̀ni o ṣí ẹ sáwọn jà rẹ kẹmí wọn pọ wọn pọ ọmọ yẹn bọọsì ìyálé ìyálé rẹ kìíní fún ìyálé má kàn fi sọ̀rọ̀ sí ọ ẹ kò yí ẹyin lọ burúkú ayé àtọrọ yìí. adé ṣé kò sí ìyá ìyàwó brọdà mi sọ pé ìyàwó àwọn onóhùn ni I'm very sorry ma. ta ló pè sọ̀rọ̀ bọ̀dà pọ́lẹ́tì ṣé mo pè sọ̀rọ̀ ni ẹgbẹ́ pọ́ níbẹ̀ ká bá mi sọ ṣì lọ́rọ̀ o mo mo gbé kàwá gbogbo wọn bá yín jà ni jọ̀ọ́ sóde ìyá ọkọ mi náà pọ̀wé rẹ̀ lọ́kọ́ tó pẹ̀lú àwọn ọgbọ́n làbí ṣó lè jọ. kò ṣe pé àwa wọn o ṣùgbọ́n gbogbo ìwádìí tá a ṣe pẹ́rẹ́ tá wọn sọ pé tá a bá fi pa wá wọn wọn à rí wọn mọ́ o. wọ́n ti bọ́ọ̀lù ọ̀bá ṣe jẹ tí bọ́ọ̀lù ọ̀bá ṣe wọ̀ ṣe bọ́ọ̀lù ọ̀bá dé balálẹ̀. ẹ̀yin torí ọlọ I'll be right back kẹjọ. as at now babes as at now bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí mo máa sá lọ gbẹ̀yìngbẹ̀yìn ni. orí ẹ̀ ò pé nìyẹn yes because torí ẹ̀ bá pé ni ó yẹ kó mọ̀ pé ó ní nǹkan ta fẹ́ gbà ta fi wà mí báyìí tó ní kálukú ọba dẹ̀ ti gba nǹkan tó ní ìtàn á dẹ̀ fún ìsúkẹ́rù ta rẹ̀ kódà gan àní jọ lọ papọ̀ á máa lọ lọ́yọ̀ kọ̀ọ̀kan ni orí yóò pé ẹjọ́ òsì òun kẹ́ máa wò ẹjọ́ òsì òun kẹ́ dúró síbẹ̀ kẹ́ máa wò ṣe ti yọ máa rojú òsì látàrọ. wọ́wọ́wọ́wọ́ ọ̀gbẹ́ni jẹ́ sígẹ̀tì ẹ̀ fún ọ sígẹ̀tì ẹ̀ sígẹ̀tì ẹ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ ìmúra yín dẹ̀ jọ nọ́rẹ́bù ẹjọ́ sẹ́yìn gangan lọ́nọ́rẹ́bù tá a retí ẹjọ́ ẹ máa bọ̀. ọ̀rọ̀ àpéjọ ìjòjò ẹ̀yìn wọn. èmi. wọn àmì tó rí ojú ẹ̀ ń bè kan. níbo nìyẹn. pẹ̀lú màdàmú. ẹ dẹ̀ sọ pé ìyìn lọ́nọ́rẹ́bù tá a retí ẹ. of course èmi nà. ẹyin. yes. Mo tún bẹ̀rẹ̀ sọ bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ pé kánsílọ̀ nìyẹn jẹ́ sọ fún mi ẹ má kó bẹ́ẹ̀ mi lọ́dọ̀ màdàmú. Ṣé ìwọ ló ṣe fi ẹ̀sìn rẹ̀? Kí nìyẹn ní í ṣe? Fóònù méjì ló wà lọ́wọ́ mi ẹ wò nígbà kan náà irú bẹ́ẹ̀ ṣe múra ìgọ̀gọ̀gọ̀ èmi ti múra bẹ́ẹ̀ rí mo ní irú agbádá ìgọ̀gọ̀ mo dẹ̀ ní fóònù náà méjì. ẹ bọ̀ tó lè pé ẹ̀yin mọ́tò ni ti bọ́ọ̀rọ̀ tí dáìvà ń wọ́n máa ń wọ èmi náà gba ẹ̀yẹn o ẹ̀yin mọ́tò lèmi náà máa ń jókòó sí o tí dáìvà máa ń wọ èmi náà. ok èmi ti ní cocaine dáadáa. cocaine. yes. ọlọ́mọ ajẹ́ mi ò mú sìgá dé. orí ẹ̀ bàjẹ́. kí lẹ rí. ṣé kí n sọ wípé bẹ̀rẹ̀ tí lè ṣe wọn ló ń ṣe. mi ò sọ pé gbogbo nǹkan mú kan ń tà láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ṣé ọ̀nàrẹ́bù nìyí àbí káṣílọ̀ I am Honorable Bandeku Adams distinguished member of the Federal House of Representatives. The first bill to wọ́n sponsor and sponsor six bills. The first bill to wọ́n sponsor is the eradication of erosion. Sọ̀rọ̀ pé àgbàrá máa ń ba gbogbo àwọn àdúgbò jẹ́. That was the first bill because they were one directly sí àwọn nurses. Lẹ́yìn àpá parí ìyẹn. Ẹ ẹ ẹ sà, ẹ má wọrí, ó ti yé mi, mo ti mọ̀ pé ẹ̀yin l'honorable. O ti rí. Mo ti rí, mo ti rí. Honorable Banjoko. Ó ti yé mi. Adams. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn federal house of. ẹ sà ọ̀rọ̀ yìí ti jẹ́ mí ní jẹ́kẹ̀ wọlé bọ̀. níbi ni bàbá mi wà. ó nínú bedroom. ó nínú bedroom. ṣọpọnà àwọn ni mo ti rí wọn. ṣọpọnà orúkọ ẹ nìyẹn ṣọpọnà hmm. ṣọpọnà lórúkọ ẹ yẹyin sí. a ní ara ń bí a dẹ̀ ní òun níbi ìdádìbòròrò adé ní epo Gambia. ẹ máa ń jẹun. thank you sir. ẹ jọ̀tọ̀ lọ ọ̀nà rẹ̀ bẹ̀rẹ̀ pé ra yín o. ẹ bẹ̀rẹ̀. ẹjọ́ òṣìṣẹ́ yìí kan tẹnu bọlẹ̀ tẹ́nu rò látàárọ̀ yìí tó kàn yín lọ́wọ́ àti èyí tó kàn yín òun lẹ̀ ń sọ látàárọ̀ ṣẹ́ẹ́rì tí madam bá ti plant mic síbi báyìí báwo lẹ ṣe fẹ́ mọ̀ tẹ́ fi máa sọ̀rọ̀ sí wọn lọ́wọ́ ẹ kọ̀ntínú kẹ́ máa sọ̀rọ̀ òṣì. báyọ̀ mi ló mọ ká ẹsẹ̀ o. Oh, um, you're welcome, sir. How are you, my darling? I'm fine. Oh, my God. Oh my God, it's so pretty. Thank you. It's, it's a dream come true. Ah. Owó bó ṣe léfò téńté ó ká ó so so so pretty so beautiful. Big mommy, la máa ń pè eh. Big mommy. Mo like house ẹ̀pọ̀ yìí, Oh, funny girl. <laughs> Olori buruku máa nì kò dẹ̀ tún gbọ́n. Ń gbọ́, mm. wọ́n ni ẹ pé ó dẹ̀ tó Ah, ẹ kò hàn lára ẹ. height mi ò lè jẹ́ kẹ́ ẹ rí gbogbo àwọn nǹkan rẹ̀. so height ni ó ká mọ̀ pé lórí burúkú ni ẹ kó dẹ̀ tó gbọ́n. kó sì kúrò kó jẹ́ kí wọ́n jókòó jàre yẹ́ẹ̀yẹ́ ẹ̀pìyẹ kó kúrò. have your seat sir. how are you. I'm fine. You're looking more beautiful oh thank you kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu ẹ name anything. ah èmi máa ti wà òkè báyìí sórí ìwọ tí mò ń wòye lásán mo ti yo yó mi ojú oúnjẹ lọ. ẹ lè wà òkè o. ẹ̀bá wà sẹ̀mú wà àmàlà wà. ah inti tí mo máa jẹ ẹ mi. ah ah a ní anything kẹ́ name me. kò sí nǹkan tí mo lè fún yín jẹ́nu lé. ok ṣẹlẹ̀ ni ó fún lójú. ó fún lójú eh. lẹ́yìn ẹ̀kọ́. that's all. ok dógó ibikíbi mi ò fẹ́ mọ̀ bóyá inú olè àbí ẹ̀rùn ló ti fẹ́ gẹ́tò fún lójú jọlọ bá mi gẹ́tò fún lójú fún òun òde gbọ́dọ̀ pẹ́ tó bá pẹ́ ayé ìbàjẹ́ nìyẹn. ẹ ẹ ẹ jọ i'm confused ẹ haúsá ni ẹni tó fi jẹ dógó mi ò mi ò ń ṣàwùsà báwo ló ṣe wá jẹ dógó. tó bá ti pè mí ní dógó yẹn ó máa sweet heart mi ni. Ah. anyway wọ́n ti lólórí burúkú ni ẹ pé òdẹ̀gbọ́n ẹ má bínú eku gambia yóboro sọwọ gambia tiẹ ti jọ sọ̀rọ̀ rí o rẹ sọ pé o mọ bí kọ́ńtọ̀ ti ń ta òfin lójú àti jọ sọ̀rọ̀ òfin lójú yìí o. èmi gbogbo ìjà wèrè ni káyọ̀ síta kọ́ ló kẹ́tọ̀ fún lójú. mo ya wèrè ni. baby baby please beautiful ladies don't shout tó bá ti pariwo máa pa beauty yẹn ni eh, eh, that's my baby hey, eh, oh my god. come to big mommy. mi gbọ́. Come to Big Mommy. Nǹkan ṣe mí. Nǹkan ṣe mí. Really? Can I come? You freak. Ẹ̀rọ bẹ̀rẹ̀ ẹni sùn. Ó tó yẹ ẹ̀rọ ra ẹ̀rọ ra ẹ̀rọ ra. ó sì máa lọ bí tí mo sọ fún yà. lọ síbò. mo ti mo dágbére fún yín. mo dágbére ó ti kiri lẹ́nìí ó ṣe máa kiri ata lẹ́nìí mo ti bẹ́ẹ̀ lé ẹ̀kọ́ lọ mọ́ṣù káwa o lọ mọ́ṣù káwa mo ti bẹ́ẹ̀ lé gbogbo ẹ̀ka ló ṣe máa kiri ata lẹ́nìí. ata fi bá wo. ẹjọ máa ẹ má bínú ẹjọ tó lọ mo ti béèrè ńbẹ mo ṣáà lọ káàkiri wọ́n sọ wípé wọ́n ta ofúlójú lérí àyè ofúlójú ofúlójú ràǹbì ofúlójú ofúlójú ofúlójú ofúlójú. ẹ ah, ẹ. ata ni mò ń ta o mo tó ti ń ta ofúlójú o dẹ̀ sọ pé wọ́n máa ń to fún lójú lérí àyìnà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n máa ń to fún lójú lérí àyìnà tó sọ fún mi. dúró dé mo ṣe ń kúrò lọ́dọ̀ mọ́mì ni tó máa sì wàhálà yín pọ̀ kí ló dé ó dẹ̀ gbà báyìí lọ straight báyìí straight down. wọ́n ṣe ń dà mí láàmú báyìí wọ́n ní ti bá ti ń bọ̀ straight down báyìí náà ni màá débi màá rí wọn wọ́n ṣé wọ́n kí wọ́n ṣe mo sì wá káàkiri mo sì ń wọ láti jẹ ìṣọ́lá wọ́n gbọ́ mi sí wàhálà adáwọ̀ta mi ọkọ mi. ẹgbẹ̀mí náà ẹgbẹ̀mí náà jọ ẹgbẹ̀mí náà jọ ẹgbẹ̀mí náà jọ ẹgbẹ̀mí náà jọ ẹwọ́n tó ló ń jọ ẹgbà mi. ẹgbẹ̀mí náà ẹgbẹ̀mí náà ṣọlá ní mo ti rí rẹ mo ti rí rẹ ọ ẹ gbà mí. ọlọ́wà mú ẹni ọlọ́wà mú ẹni ọlọ́wà mú ẹni ọlọ́wà mú ẹni ọlọ́wà mú ẹni tọ́wọ́ mi ló fún lójú tọ́wọ́ mi ló fún lójú ọlọ́wà mú ẹni yé ológbò mú èèyàn. sọ̀rọ̀ láti ní sórí fóònù mi kì í rí ojú lọ láti ojú lọ láti ní ara mi yìí mọ́tò mi ò sí lọ́wọ́ ah, ah, ah. mo ti sẹ́ni kankan sí i. alátọ̀tọ̀ kan tó wà bẹ́ẹ̀ kó bá mi mú fún mi o wẹ́rẹ́ wọn ló wà bẹ́ẹ̀ yẹ. máa ma fóyín kan wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ma bẹ́ẹ̀ ma. ṣáàlù àti wọlé ẹ̀. láti wọ́ bẹ́ẹ̀. aláàtiwọlé ma. èló ni. àtiwọlé ma three million ma. èmi ni mo send yẹ èmi ni mo send yẹ. oh three million thank you. yẹ mọtulọ mọtulọ èmi náà rẹ sí mọtulọ mọtulọ mọtulọ mọtulọ kìnìún ó jọ mi ní ó jọ mi ní. big mummy ṣé mo lè máa lọ àbí kí ma ó ya wèrè ni kó sì kó kúrò kó rí burúkú lọ. ọ̀nà rẹ̀ bùnú mi sórí tó ti rí mi yẹn mo ti ṣe ẹ̀kan mo fẹ́ padà ṣe ẹ̀kejì mo ṣe wá bàbá yẹn wá bọ̀ tó bá ní kí n má ṣe mi ò ní ṣe mm-hmm. sórí kí n lose election yẹn ó pè mí ju kí n lose ẹ̀ lọ gbogbo tó wá fẹ́ máa ṣe fún ẹ̀ o mo ní checkbook mi mọ́tò máa tó kọ fún ẹ tí mi ò ní kọ yowó sí tó wà kọ́ tó máa wúrẹ̀ sí fúnra ẹ̀. oṣù ọ̀ oṣù ọ̀ oṣù ọ̀ yẹ́ẹ̀ tumulatu ame sọfẹ kẹ kọ yẹwò kọ yẹwò kọ yẹwò. o de ka fẹ o tun kuma fọ jẹ kuma tẹ mo kọ mo tun kọ mo tun kọ mo tun kọ mo tun kọ ayé mi. olùṣọlá ah, mo ti rí o ah, ilé ìjọ mi olùṣọlá ah, ilé ìjọ mi kí lè lè bá Ọlọ́run irú kí lè báyìí kí lè tọmọkùnrin ń dààmú mi báyìí ẹ gbà madam what are you looking for? O ń lọ òǹbọ̀ what are you looking for? pa ìkúkú ní dààmú tí yóò ní bàjẹ́ ọkọ mi ni mo wá láti bí ọ̀sẹ̀ mẹ́ta sí mi ò rí bí mo ṣe ń lọ lọ́dún yẹn láṣọ mo ń lọ lé mi mo bá rí níbi tó ti ń ta táǹbẹ̀ yẹn bó ṣe tún lọ káàkiri yẹn tó tún dààmú mi káàkiri báyìí. madam. olùṣọlá olùṣọlá. ọlọ́pàá ni mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀ yẹn òun náà ti inform wa ó láṣẹ wà ń bíbáyìí tá à ń ṣe survey káàkiri because for the past two weeks àwọn nǹkan burúkú ó ń ṣẹlẹ̀ ládùúgbò yìí ó lè mi ṣe dúró síbàá tí mò ń ṣe ọmọ tó yìí. ọkọ mi kì í ṣe èèyàn burúkú ọkọ mi ni mo wá káàkiri ọkọ mi mo wá ládùúgbò. ẹni sùn ọkọ yín ò kì í ṣọmọdé very soon ẹ máa rọkọ yín bọ ẹ gbé mọ́tò ìkẹ kúrò ní àdúgbò yìí. ọkọ ẹ ní ọdún stand ọkọ mi ní ọkọ mi ni mo wá lọ́sọ̀ọ́ jẹ́ ìsinmi. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ can I have your number? ọ̀dà ọ̀dà ọ̀dà oníṣẹ́lá ọkọ̀ tó kọ́ mi sí ọkọ̀ tó kọ́ mi sí ọmọkùnrin yìí olùwọ́ má jẹ́ eré tó ń fò olùwọ́ lóhùn má jẹ́ eré tó ń o. Thank

mélòó wa eléyìí lójúmọ́ mi nìyà ta ló pè wá. big mommy, ọmọ yín náà ni díje ariwo ṣe kọ́ fún mọ́mì náà ṣe kọ́ fún big mommy. díje ariwo ló wá lójúmọ́ mi ṣé ọmọ mi ni ìyàwó àjà ẹ̀ ni mo jẹ́ nọmba wọn ẹ̀ ni mo jẹ́ mo tẹ̀ ṣe kọ́kọ́ wẹ̀ kọ́kọ́ pè mí big mommy náà So pé big mommy, etí ẹ̀ dì ní. big mommy. ọmọ mi náà lele olóòṣì mo kàn ṣàkárá ẹ̀ ni ó máa gbọ́ràn ó yá pé orin ẹ̀ fi jẹ́ kí n gbọ́ ṣẹ́ ẹ̀wò jẹ́ n gbọ́ ṣẹ́ ẹ̀wò. ìrìn ẹ̀kọ́ tó wá yẹn tó lọ tọ̀ tó orí tí mọ́tò tó ń mì tó ń mì tó ń mì yẹn ẹlẹ́ẹ̀karùn-ún ni ah, ọmọ yẹn bà yé mi jẹ́ ah, bà yé mi jẹ́ kò sẹ́jẹ̀ mọ́ ọmọ anata yẹn ó bà yé mi jẹ́ ah, àwọn tó tẹ̀lé ọmọ yẹn wọ́n bá yá ọ̀run mi rùn kú rùn ọ̀run mi rùn ọ̀run mi rùn ẹ̀fọ́ ẹ̀fọ́ rẹ̀ ẹ gbà mí ọsibúyẹ ọlọ́tà kọ́ rèé. ọ̀rẹ́ mi máa gbà mí máa gbà mí lọ́wọ́ àṣìyèrè. olórí burúkú ni bọ̀bọ̀ ìṣá ah. ẹ máa rò pé lọ́lọ́lẹ́ sáré ṣubú báyìí ah. àwọn ẹgbẹ́ ìnáwó million times hundred times wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gan ó mú máa domi lé lórí ní kó tó ní kó dìde ó máa lọ twenty thirty forty fifty rand. Ah. màmá mo try ah márùn-ún. bẹ́ẹ̀ ni sọ́ọ̀ lọ́fọ̀ọ́ ni ẹ gbogbo bẹ́ẹ̀ jáde ló fò. ẹ wò màá jù yín sẹ́nu ọ̀nà ni o màá jù yín sẹ́nu ọ̀nà ni o màá jù yín sẹ́nu ọ̀nà ni o ǹdẹ́. máa ń mú ó ti pọ̀ jù ó ló ti. bóyá kò tẹ̀lé o ó sì kò tẹ̀lé ẹlẹ́dàá mi ò ní jẹ́. ẹ má bínú anybody lè spoil mood wa. ṣé bí bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá mu drink ìtàn ó sì kù nulẹ̀ tí máa gbé jáde sí iṣẹ́ ṣé rí bí mo ṣe wà yìí mága àkànṣe san onúdè san tó wà òkè gan mo dẹ̀ rí pé mi gbọ́dọ̀ da jẹ́ mẹ́ kẹ́yìn pípù mi náà kẹ́ jẹ́ ariwo jẹ́ kí n gbọ́ṣẹ́ ìwònà jẹ́ ńlá ẹ̀. brother Daki. Hey, no play play with brother Daki. They dey connect, they dey connect, they dey connect. Ẹ ṣe àtọ́jú fún ọ̀rẹ́ tí fún ẹ̀jẹ̀ ẹ ṣe. Kọ̀ọ̀sì dé fọkàn máa sọ̀rọ̀ ṣáṣìkò sí wọ́n ní kọ́. Ẹ ṣó ṣé mo máa dá Mr. Olúṣọlá mọ̀ tì ni? Mo mọ̀ wọ́n, mo mọ̀ wọ́n dáadáa ní. Ah, ah. Ẹ má bínú. Ẹ yàtọ̀ sí wípé ìgbà tẹ́rọ kọ mi oúnjọ kí ni báwo ló ṣe báwo ni position tó wà báwo ló ṣe ń ṣe. ìsáyé máa gbé ìtọrọ inú wọn dùn gangan ni o ah. wọn ń jó gangan wọn ń jó wọn ń jó gangan ni àfi bí ẹni tó ti dé ibi ìdẹ̀rùn ẹ̀ inú wọn dùn tó jó dáadáa ni. inú oníṣẹ́ ládùn ó ń jó ebu gọ̀dù ẹ pè orin fún ó ń jó ebu gọ̀dù. sista wọn jó ebu gọ̀dù. wọn ah, olúṣọlá ń jó ebu gọ̀dù ó ti débi ìrẹ̀ òun rẹ̀ olúṣọlá ń jó bẹ́ẹ̀ ni pọ́nmi débi ìrẹ̀ òun fi mí sílẹ̀. Ah, ẹ tètè yìí. mr dj jọ ṣẹlẹ omi débẹ̀ ìdí kan ló fẹ́ bọ ìmọ̀ màmá tẹ̀lé. Eh, sista ṣe máa gbọ́ tèmi. máa gbọ́ yìí. èmi ò rí pé nǹkan tó ń ṣe mr olúṣọlá níbi tó wà yẹn mi ò rí pé ó jẹ́ lásán ni o ó dàbí ẹni pé ejò fẹ́ náwó nú ká tèké sí. tí ẹ rọ̀bà ó gbọ́n bẹ́ẹ̀ tí mo pe àwọn tó kú ẹ̀ ni bẹ́ẹ̀ mú kẹ́ kí ló ṣe é dáhùn. kí ló dé ẹ̀dẹ̀ ń pariwo orúkọ mi ó ṣàn dáhùn wòrán ah. tó bá ń gbé wéètì mọ́ tó máa gbé sí o tó ti yẹ ń sìn first time tó máa rán mi iṣẹ́ ní tẹ́lẹ̀ fẹ́ máa ṣe àdá ṣẹ́ fẹ́ kó bá mi ni. ẹjọ́ lẹ fẹ́ rọ. pápá yẹn funfun dànù pápá yẹn funfun kíchìn ah, tó ti ń dáná yẹn ta lónìí inú ilé tàwa yẹn ta lónìí a ah, kì í ṣe ẹni tó ní kíchìn tó ti ń dáná náà lónìí kò fẹ́ rí ẹni tètè tẹ́ ń dáná ní kíchìn. tírèlì yẹn pariwo tírèlì yẹn pariwo ẹ ṣì mú sọ fún mi pé mò ń dáná kíchìn. onírànú òsì jẹ́ sọ̀rẹ́ ọmọ kí mi ò kí ń ta sí pọ̀nù lè sọ̀rẹ́ o èmi ò ráyè gbogbo wàhálà o mi ráyè gbogbo òṣì o. dogo jọjàre abo tọ́kì. jọ̀ọ́ ṣé wà á ti màdàm jáde. ẹ̀ẹ́ So, ń kọjú lọ bìkan ni. ẹ lọ bí kankan. ẹ wọ ọṣì ọṣì lánàá. ẹ̀yin wẹrẹ gbogbo ẹkú ọṣì kúrò lágídò ẹkú àbòsí àbòsí dẹ̀ ti bá sí yín jẹ́ anyway o big mummy lọ sẹ́kìtì o àti dógó ó dẹ̀ máa tó three days màdé ibi títí monday ṣùgbọ́n mo fẹ́ fún yín ní wọ́n ni yìí tó bá bí yín dá bí wọ́n gbé jáde nu obìnrin ni àbí wọ́n fọ̀bẹ gbé jáde mi tiẹ̀ fẹ́ mọ̀ tó bá misbehave nu yín tí bá gbọ́ pé ní àbí tí bá mọ̀ tí ẹ̀ta fáínálì nìyẹn ọ̀tí òde ní ní rẹ́mẹ́dì kankan tẹ́gbà mọ̀ mo ní surveillance nílé yìí o tí mi bá ti sílé mo léèyàn tó máa ń sọ bẹ́ẹ̀ lé ìkéyìí tó bá ti ṣòṣìnú yín tó bá ti lè sọ fún mi tí ẹ bàjẹ́ nìyẹn ẹ gbọ́ bẹ́ẹ̀ dáhùn ẹ ráwọn wèrè kò tẹ́ sí kankan tó lè sọ pé save journey ma save journey ma save journey ma save journey ma kí ló ṣe yín ẹ̀wọ̀n pakopako ẹ jáde orí ẹ̀ tí burúkú ṣe jókòó sórí chíà mi yẹn o ẹ gbogbo yóò ya ẹ bọ ọ̀rá mi sọ. oya lórí. kí ló dé kí ló ṣẹlẹ̀ gbogbo báyìí kì í ṣe sùúrù báwo. ẹ ẹ ti fa wàhálà nílé. ẹ̀yin olórí burúkú ẹtù ti ń ṣàbòsí kí ló dé tó yí kiri bí iṣẹ́ abábọ̀ ọjà wèrè ni wọ́n bá mi ṣílẹ̀kùn. mo fẹ́ lọ ṣílẹ̀kùn yín lẹ́yìn bẹ́ẹ̀. àyè olórí burúkú ẹ̀ ló wà bẹ́ẹ̀ mo fẹ́ pé mo ní permanent kan ní mọ́tò bá mi ṣí bíbo ni mi ò lè jókòó sí. ẹ̀yin yíyí ni ìbí ẹ ti ya wèrè gbogbo yín ẹ̀yin wèrè gbogbo hmm. àti wèrè bá wa gbé báàgì o. bá wo bó ṣe yọ kàn kó o já ah. lórí. ẹ má bínú eh. sí i wèrè gbogbo. gànràngànràn ni àgòrò àti títa àgòrò pọ̀. wá gbogbo Gambia. kí ló dé tọ́gà máa ń ṣe báyìí náà. kí ló dé tẹ̀yìn ẹ̀bùrẹ̀ lọ́wọ́ wọn kó tó lọ mm. àbí stupid question lẹ̀ ń béèrè lọ́wọ́ mi. ìyẹn mi epo Gambia. Open the door. Open it. Open. See, let him in. What's happening? Hey, Mr. Man. Hello, sir. Hello, sir. Oh, kò lè ṣí gate fún yín bẹ́ẹ̀ yẹn náà. Tó bá ṣí gate yẹn sì, màá fi bọ̀ túrú rí ah, Open it. Open it. Open it. Wọ́n ti ṣe, wọ́n ti ṣe, sir. Ẹ ṣí gate. Ẹ bá. Ọdún sọ́lá. Ọdún sọ́lá. Ìbí hmm. náà That's right. Ìbí náà sọ mí ẹ no ọ̀gá ọlọ́pàá ibi lọ́kọ mi wà ibi náà pè. this is the place right. bẹ́ẹ̀ni. ẹ fi ara balẹ̀ ẹ má bínú o a ò wá síbí láti wá ṣe ìjọ̀gbọ̀n tàbí wàhálà kankan a kàn wá síbí láti wá fi ọ̀rọ̀ jomi tó rọ̀rọ̀ ni ẹ jọ ẹni tó nu lóyè ńkọ́ a béèrè èèyàn kan ni. ṣé bí bíbẹ̀ la wà lẹ́ẹ̀kan gbàtọ́ sọ fún yín pé ní tó nílé òsì ńlé kí ló ṣe tí wọ́n ń béèrè question lọ́wọ́ irú question wo nìyẹn. keep quiet. ah my syria. Ah màlí sàkárìpò. olúwa o. ah sista rachel ẹ gbé fún mi. Màìtìrìà bíbélì wípé àyà ní ọ̀pá àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rùbojo sájáde kúrò níbi kọ́lọ́ fi wọn gbogbo ẹ̀yin àlejò nínú ilé ìlórúkọ olúwa ó yẹ jáde màlísà. ẹ̀ ń tàn wáyé ó lè wà ní lisa o. Are you sure? Yes, sir. But we have to be very, very careful. One was spiritual. Okay, sir. Mm-hmm. sir. Mm-hmm pásítọ̀ wọ́n sọ pé ká fọmí sílẹ̀ ẹ fọmí lẹ̀ aṣọ mi wọ́n ní kò kú ọ̀nù lẹ̀ ọkọ mi wà nílẹ̀ wọ́n dọ̀ta ah, eh, ẹ wọ́n bọ́ta. madam madam ẹ farabalẹ̀. ọlọ́run wa tó wà lórí ìtẹ́ ó sì wà níbẹ̀ láti gba gbogbo ògo lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí madam ẹ jẹ́ ká máa lọ. ọkọ mi wà níbi tí mi lè lọ́ọ̀dù kankan ẹ wọ́n kọ́ mi síta fún mi. hello bàbá. ń bọ̀ wà báyìí. mo ti wà lọ́nà èkìtì tí mo sọ fún yín ó dẹ̀ máa tó monday kí n tó padà. ọ̀nà èkìtì ah wòmí wòmí wòmí olúmọ òkú lẹ́gbàá o èkìtì ọlọ́bi kankan ọ̀ padà lọ bẹ́ èkìtì padà sílé báyìí báyìí báyìí sórí àpótí tí ń bẹ lọ́ọ̀rẹ́ ń ẹ kọ́ lọ gbé wá fún mi. ẹ àpótí. ẹ àpótí àpótí ọwọ́ rẹ. kí ló ṣe é wà bí tí mo gbé sí i. lọ gbé wá báyìí báyìí báyìí wòmí àmì ara ń sọ mí ohun tí mò ń rí ò sì bá mu kí n gba agbébọn ṣèṣèṣè kí n máa gbébọn àà ókè ókè mo ti gbọ́ mo ti gbọ́ máa padà sílé máa lọ gbé. mò ń retí rẹ báyìí ìwọ ni ó máa retí eh, máa gbébọn máa gbébọn eh, eh, ọ̀ka ẹ̀. Ah, wo ìwọ ń tiẹ̀ padà padà sílé mo ti mọ̀ pé ìwọ kan ṣẹlẹ̀ ni bàbá yẹn ṣe ń pè mí padà padà padà tó tán tán tán tán. ṣé kò sí problem kankan ṣá. kí ni mo sọ fún ẹ pé ó ṣẹlẹ̀. ìgbà tí mò ń gbọ́ àpótí àpótí ni àpótí. àpótí kíchìn mọ́ mi ẹ̀ ni àpótí òṣì padà sílé kó tán kó tó kó dá lóúnjẹ rè. tí mo pín kankan ṣe yẹn. ọ̀gá ọlọ́pàá ẹ sọ fún madam pé kó jẹ́ ká máa lọ. pastor are you sure. yes. madam let's go guys move. olùsọ̀lá olùsọ̀lá. Close again, close again, close again, close it, close it hello guys. Hey, gbọ́dọ̀ ṣí gẹẹti ikun ẹni pọtù tó wọnú bíbá. ẹ má ṣe o ẹ má ṣe o. go inside. welcome. Welcome. Welcome. lẹ́sìn go yín dákẹ́ rọ́rọ́ báyìí. madam ṣé kò sí náà tí mo fi padà wálé mi àbí. má kò rí bẹ́ẹ̀ mọ́ àwọn kan wá bèrè nígbà tí kò yẹ sí. wọ́n máa create sin gan ni mà. tí ìlò òṣì wo. owó serious gan ni mà ó. kí ló serious bẹ́ẹ̀ ẹ kó sì kẹ́ pọ́wọ́ bí sọ ẹ̀yin wèrè burúkú yìí. dogo. dogo kò wá náà ni wọnú oníkẹ́ lọ bèèrè lọ́wọ́ ọ̀gbà tó bá ṣẹlẹ̀. ó ti pọ́n wọn lára ìṣàlẹ̀ wà nígbà gbé ẹni dàn. kíkiri ah, kí ló tún wọn béèrè béèrè jù. ẹ wà á máa gbé ẹni dàn. mo ti yọ mo ti yọ ẹ kúrò lórúkọ ẹ. Ah, ah, nínú orúkọ tẹ bẹ́ẹ̀ ni mo ti yọ ẹ kúrò lórúkọ ẹ. ó ti tó ó ti tó fi ilẹ̀ fi ilẹ̀ ó máa tó họ́bó ṣé torí o ti ń wà màdám. ẹ ò pé olójú fúlù. èmi orí èmi onírunjú. ẹ kò sí wàhálà má wọlé tó bá ti dé a máa ń rù ní ẹjọ́ ni. ọlọ́run kí ló ṣe yín ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ nínú ilé gbẹrẹmukẹ kí ló ṣẹlẹ̀ nínú ilé hmm, wètè létè mọmọ rí mọmọ mọmọ ọ ṣe náà lọ wáwò. Bàbá, ó pè mí láìpẹ́. Bàbá, ìkọ́kọ́ máa yà mí lẹ́nu nsìn. Ìgbà tí mo gbé àpótí jáde nínú wardrobe mi, mo rí ẹ̀jẹ̀ ha, ẹ̀. Mo mọ nǹkan tí mò ń sọ ẹ̀jẹ̀ ni mo rí i, ó mo wò yìí. Débẹ̀ bàbá ibi tí mo gbé bọ́ọ̀sì yẹn sí wọn ò síbi aláya kú ìyá aláya ẹnìbọ̀dì tó lè débẹ̀ débi tó mi máa wá dà sí omi ò lè débẹ̀ láíláí bàbá ah. kí n máa bọ̀ mo ti gbọ́ mo kàn yín lára tọ́ǹsìn. máa ti dé ìtàlẹ́rù ń bà mí òní mo fi sásìkò ọ̀rọ̀. olùsọ̀nà ìwọ gbà fún mi. èmi ò tiẹ̀ mọ́ rí. pastor can we arrest this madam right now. no no no no. check out madam nisin. ok. ẹ ẹ ẹ ò lè mọ̀ wọ́n gbogbo yín tẹ̀dẹ̀ wá ń bí ẹ̀yin náà ò lè mọ̀ màdámù yìí ṣùgbọ́n èmi ọlọ́run ti ń fi wọ́n hàn mí bí mo ṣe wà ń bí arábìnrin kí ló dé tẹ́ ẹ kó àwọn ènìyàn sínú ìgbèkùn. mo rò pé ya wèrè ìdẹ̀kùjẹ́ alájà yìí wò ni mo kó wọn sí mo rò pé yẹ burú ṣá abẹ́yìn mọ́tò wà lára ti gbòdì ni ah! ó yẹ burú. olúwa o gbogbo ẹ̀ṣẹ̀ ló ní ìdáríjì àmọ́ ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ òun ò ní ìdáríjì mo pe orí lórúkọ olúwa. gbọ́dọ̀ kí ló kọ́ nínú ọ̀rọ̀ lọ́rọ̀ kí ni sísí ẹ̀ ṣé torí àwọn olórí burúkú yìí àwọn obìnrin àwọn olè olè àwọn jìgọ́nà yìí tó jẹ́ pé wọn ò níṣẹ́ wọn ní ọ̀bọ̀ Tu kó gbé owó lọ́wọ́ obìnrin lọ kó gbé tọkọ mọ́ fẹ́ àgàgà olórí burúkú aláyé bàjẹ́ sórí àbọ̀ wa bá lọ rẹ̀ bá ní tẹ́mi tí bá ṣe tọ́ pẹ̀lú ẹ ibi báyìí kan ló mọ aṣọ ti gbọ́ ní owó tó kàn ẹ̀. sọ̀rọ̀ ayé ẹ̀ ṣá sóòrí bí ayé ẹ̀ ṣe rí ṣá o sọ fún mi kó o mu sìgá gbogbo ẹdúró ilé tí mo bá lẹ̀ tí mi ò bá wá síbí ńkọ́ ṣé ìyàwó tí mo fẹ́ fẹ́ mi. má bínú. ìyàwó tí màá fẹ́ sílé ló mú mo sìgá tó tó yà mí. bébí mo ní kó má bínú. Ah, ok eh. mo ti gbọ́ ẹsẹ̀ mo ti gbọ́ ẹ. Ah, ó yẹ kó understand na o mo ṣáà ti fọtílẹ̀ eh, sìgá ìgan mo ti reduce intake mi o reduce intake ẹ ṣó n lis ten sí rẹ ṣá o reduce intake àbí mo sọ pé kó má mú mọ rárá. mo ní mú mọ eventually but ìwọ náà ló máa gbà lọ́wọ́ mi náà. how many times mo sọ fún ẹ pé mi ò fẹ́ rí mọ́ sọ fún mi náà. ìdí tí mo ṣe ń bẹ̀ láti ẹ̀kan náà ni wọ́n náà ṣàìpórí ìkúnlẹ̀ ni mo wà tí mo ti ń bẹ̀ ẹ́. ok mo ti gbọ́ mo ti gbọ́. má bínú. mo ti gbọ́ ẹ má bínú má bínú. o ti jẹ nìkan níyàwó tí mo fẹ́ fẹ́ dà wọ́n sọ pé òní ó mú sìgá. mo máa change mo máa change olùṣọ́ra mi. Eh, eh, ó dà èlò lówó tó sọ pé ó ní ìdíyàn. four hundred thousand naira. four hundred máa fún ẹ ní five hundred. ìyẹn là ń bẹ́ẹ̀ sọ ìyẹn là ń bẹ́ẹ̀ sọ àbí òun mu sìgá òun mu sìgá tó dójú tìyàn ìyàwó tìyàn fẹ́fẹ́ òun mu sìgá. five fifty. mu sìgá ó mu sìgá ó mọtí ó mọtí ìyàwó ilé mu sìgá ó mọtí papọ̀ ṣó dáa ni. six hundred I'll round it up. John. Ǹjẹ́ mo kó hm? mo lọ́fẹ̀ẹ́? Ǹjẹ́ mo kó mo lọ́fẹ̀ẹ́? Ǹjẹ́ ṣe gbogbo ilé tó ṣe ó mu sìgá ọmọ tí ǹjẹ́ mo kó mo lọ́fẹ̀ẹ́ gan? Baby, I'll give you seven hundred. That's because I love you too. Ó ti tó seven million ti tó tó tàbá tún sọ̀rọ̀ sí wa ló máa pàjọ́ èdè sí one million ó ti tó seven hundred yẹn tó bá ó tó bá. kẹrin ti bọ ṣórí one million tó sàn gangan ibẹ̀ ni mò ń lọ let me just round it up everything i'll give you a million naira you know i love you too right pé mo lọ bẹ̀ gan kí ló túmọ̀ ilé tó ń ṣe náà tí mo sọ pé má má mu sìgá mọ́ náà. mo mọ hm? mo mọ ṣùgbọ́n. Hello, ni owó tó wà three point seven million ni I don't understand. three point seven. Ah ah. What are you talking about? ṣebí ìjẹta ni mo ṣe bá ìkejì ẹ̀ Twenty seven point two lówó tó wà Oh, about that seven point two million yẹn ọ̀tọ̀ ni But ọ̀tọ̀ the ni three point seven million yẹn Which simply means you're dumb. Sorry. you are clear with me whenever you're talking to me okay. yes ma. wàá jẹ́ kí n mọ the exact thing tí mo fẹ́ kó ipò máa dá gbogbo nǹkan pọ̀ ọ̀tọ̀ ni three point seven. yes ma. ọ̀tọ̀ ni seven point two. yes right exactly ma. better i mean báwo mo ṣe máa expect over ten million ní store ọ̀dọ̀ yín tó máa sọ fún three point seven kan lòún bá mi sọ. i'm sorry ma. please be more explicit next time okay. yes ma. all right uh, so báwo ni ọjà tí ó wà ní store. oh good I mention it. àwọn ọjà yẹn ti èmi náà rò bẹ́ẹ̀ as a matter of fact mo ti ń plan trip mi for next week mi láti tètè lọ sí India láti lọ kó gbogbo ẹrù yẹn cause a lot of people náà ti send me ní DMs mo ti ní different messages pé wọ́n ní ìdọ̀jà so that won't be a problem um, okay that's it. Yes. Láìdé wọlé wọlé wọlé wọlé jọ ọ̀rẹ́ ò yé mi gbà mí o ò lè sọ kíyàn bá bẹ́ẹ̀. honestly ìwọ báyìí ló máa ṣe nǹkan o máa ṣe nǹkan tẹ́ pé o máa sọ báyìí ò níwọ̀n nípa bẹ́ẹ̀ how do you behave like that. i'm sorry má bínú tẹ. ẹ ah ọkọ mi jọjọ jọjọ ló má bínú má bínú sí mi. i'm sorry jọ̀ọ́ má bínú just give me time i will change i will change i promise. Oh, actually ọ̀rẹ́ gan ni mò ń sọ kó tó wọlé mo ń discuss báyìí mo bá mi kó owó tí mo ní mo fẹ́ fún ẹ̀yẹ wà ní ṣé mo kó sọ fún mi pé one point two ni mo wá ní mo máa kókó sọ di one point five ìyẹn ló ń sọ lọ́wọ́ kó tó di pé ó wọlé. Why are you doing this to me? I'm sorry. mo sọ fún ẹ pé mi ò fẹ́ kí ni. no. kí ló tó ń ṣe gbogbo eléyìí. Ah ta ló bẹ̀ sọ̀rọ̀ one point two tó bẹ̀ sọ̀rọ̀ one point five tó bá kún fún mi lóòótọ́ máa gba ọbọ kí ni ah, kí ni tí wọ́n gbé ní ètò ìṣe yìí. i'm sorry. as a matter of fact mi ò fẹ́ owó yẹn mọ́. jọkọ mi jọ máa bínú máa bínú máa bínú i won't, do it again i promise just give me time time. kí ni gbogbo eléyìí. Eh, you know my life won't be complete without you. I'm not dídì gan. kí o ṣe ṣe mẹ́pọ̀. jọ ọkọ mi má bínú lára àwọn ọmọ ẹni o òun ni supervisor store jọ. ó ga o. má bínú ọkọ mi jọ olùṣòwò má bínú bíbí mo ti ṣe fẹ́ sọ fún ẹni next week ni mo lọ sí India mo ní láti ra ọjà sí shop báwo ni ṣé kí n bẹ̀rẹ̀ àwọn west máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ni àbí kí n kó fún ẹ ní five hundred thousand láti round up one point five yẹn kó jẹ́ two million èwo ló prefer dẹ̀. kó two million yẹn wà kó two yẹn wà. okay okay you know what hmm. máa kó two million yẹn fún ẹ but i will still shop for you regardless. Hmm. kó two yẹn wà ah, kò sí wàhálà ìwọ ni màá fẹ́ ah, kí la fẹ́ ṣe. wọ́n gbà mí pẹ̀lú kàtà owó kò tiẹ̀ sí problem àwọn tó bá ń dé ọjọ́ wedding yẹn o lè mu sìgá o lè mu ọtí o lè mu ọlọ́tí. no no no I want to that it's a special day. no ah okay after special day o lè mu. no no no no no no mi mú ta o inú ilé náà. inú ilé nìkan náà lọ ti mu. o dẹ̀ ti change ní take ẹ ẹ ọ ti yé mi. sista mi <laughs> hmm. ẹni yín pa mi ṣá ẹ jáde pé fóònù mi ti kú ṣílẹ̀ kí n snap yín kí n wá dà sórí igbá ìyẹn Instagram kí n wá take like ten pictures of you kí n wá upload ẹ̀ síbẹ̀ kí wọ́n máa swipe kọ́ máa wò kọ́ máa wo ẹnu gbé yín bẹ́ẹ̀ ṣe ń ké. ẹ̀yin ń sunkún ẹwọ ẹnu. Hmm. Olúṣọlá Olúṣọlá tèmi nìkan can't believe it ṣé pé olúṣọlá tèmi lè ṣe irun kan tó ṣe fún mi ó fi mí náà ló fẹ́ lómi. ládùúrú gbogbo nǹkan tí mo ṣe fún. problem ti tèmi gangan nìyẹn ládùúrú gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún new sars yẹn di dirin yẹn ládùúgbò nǹkan tẹ́ ẹ ṣe fún wọn ti pẹ́ sọ fún mi pé ẹ ní one million gbà kan. Ah, kí ni mo sọ ọjọ́ two million three million àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo mọ̀ pé ti máa fún lówó tó jù bẹ́ẹ̀ lọ torí ìtẹ̀rán ti tẹ̀sán fún mi lèmi sọ yẹn o àti ìtẹ̀ ti fún lẹ́yìn wèrè yẹn gbowó lọ́wọ́ yín ẹ wá dúró síbẹ̀ ẹ̀ sunkún ẹ̀ sunkún hmm, hmm. ó ga o ó ga o olórí burúkú ni àwọn ọkùnrin mi sí. èmi ti sọ fún yín mo ti sọ fún yín pé ẹ̀já ẹ̀já tó mi èmi bí mo ṣe wà ìyá ńlá ìyá yín ni mí nọ́mbà one ni mi ẹ̀kọ́ kí fẹ́ gbà mí ẹ máa rò pé bí akit sista ni mo jẹ́ ẹ ẹ ń wo stature mi ẹ rò pé stature náà fi ń ṣe ni hmm a ní àwọn ọkùnrin ṣé olórí burúkú ni wọn bóyá máa máa ṣe bí wèrè kiri nìyẹn ẹ máa mọ̀ pé ẹni tẹ́ ẹ fẹ́ yìí ò kó ṣe housewife material o wife material báyìí kò tiẹ̀ pé kọ́tà báyìí kọ́tà yard kò tiẹ̀ pé still náà wọ́n máa gbowó ọwọ́ ẹ̀ wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwo wọ́n mọ̀ pàṣẹ ó wọ́n mọ̀ pé runs ni wọ́n mọ̀ pé ó mọtí ó mu sìgá wọ́n dẹ̀ máa gba owó lọ́wọ́ ẹ̀ ṣé bí àwọn Yorùbá ní pé nǹkan tí èèyàn bá kí n jẹyàn fi ń rún mú ni gbogbo àwọn tó bá dẹ̀ ti fi rún mú báyìí wọ́n máa máa get punish ni ṣé wàá rí Olúṣọlá olórí burúkú tó kàn gungun yà yẹn gbogbo nǹkan tó kó fi lọ́pọ̀lọ́ ló ti fi gbè mí mọ̀ mo dẹ̀ máa ń sọ fún ibẹ̀ kì í fẹ́ gbọ́ mo máa make sure pé mo treat for pé mo teach ẹni lesson ẹ̀yẹn má wọrí o. ó lè burúkú ìgárá ọlọ́sà àní ni ṣebó ní nǹkan tó yóò wà ní jẹ èèyàn ní firún mu ni mi ò ti ṣetán pẹ̀lú ẹ o àti gbogbo àwọn ẹgbẹ́ tó wà ń tà àfi kí n máa lọ́dọ̀ bàbá o ayé gbogbo yín bá jẹ ìjọba ọlọ́dẹ gbowó lọ́wọ́. arábìnrin ẹ bá ti máa ṣe tó tó báyìí ẹ bá má dájọ́ lọ́wọ́ ara yín bíbélì gan sọ ó ní kí a má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ẹ̀yin ti ṣe ìdájọ́ lọ́wọ́ ara yín ní èyí tí ò sì bá ìfẹ́ ọlọ́run mu ṣùgbọ́n arákùnrin yìí òun ti rí ìtúsílẹ̀ o ó ti rí ìdáǹdè àti gbàálà pátápátá ó ti di ẹni ìgbàlà ẹ̀yin òun ni kẹ́ ẹ wá sọ tẹ́yìn náà bá ṣetán láti fi ayé yín fún olúwa tí ẹ bá ṣetán láti jẹ́ kí olúwa gbà yín pátápátá kí ìdáǹdè lè jẹ́ tẹ̀yìn náà. wàá wò ní kí olúwa gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ lórúkọ olúwa.